على وكل ضلالة في النار هذا قسم الله أشياء صلاة الله صلى الله عليه وسلم أتي أمر لي أتي أمر صحابة لي قبل الله بيدك وتتي أعرأي kọ́lá kó máa sáà gbá ní ìjọsìn fún wa àti ó bá ti gbá níjọsìn àwọn kan tí máa ń ba ìjọsìn jẹ́ kọ́lá bá kí ó là wá ń bẹ̀ títí tí ó fi wúlò fún wa tí yóò sọ wá di ọmọ àlìjẹ́nà àfọ́ àgbàlá aláàmà sí ibn al-qayyim alayhi wọn ilé ìfẹ́ ṣáànù fìlà amẹ́lì إنما الشأن في فقد العمل مما يفسد ويحبطه pé kéèyàn rí iṣẹ́ olóore ṣe èyí tà ń ṣe iṣẹ́ olóore ni o kéèyàn rí ṣe wọn ni kò sí tó láyọ̀ ìgbà téèyàn tó di olóríire onígbà tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ lọ́wọ́ èèyàn léèní tó bà tàná jẹ́ àbí tí ó ṣẹlẹ̀ lọ́la tí ó bá ti èní tí ó bá jẹ́ ọ̀dọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala gbogbo àwọn ìta ti ṣe ìta tó máa ṣe ìta ń ṣe lọ́wọ́ ọlọ́mọdé ó bàjẹ́ rabbana taqabbal minna olùwàgbà ní ìjọsìn fún wa mo kí wa ní ọkùnrin lóbìnrin anabi wa sallallahu alayhi wa sallam anabi ni majalasa qawmu majlisa yadhkuruna allaha ta'ala illa nadaahu munadi min as-sama qumu maghfuran lakum mo kí wa kú oríire arábìnrin táwọn èèyàn bá wà ní ìdòkó tá ti ń kọ́ ìmọ̀ tá ti ń gbọ́ mímọ̀ wọ́n wà lékún nípa ẹ̀sìn wọn ìgbà tí mo bá máa gbéṣẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ní kí ìpèpè kó máa jẹ́ kó máa wá ní sánmà kí gbogbo àwọn táwọn àbí ọlọ́run ti forí jì wọn ọlọ́mọba ṣe àforíjì fún wa nínú àkọọ́lẹ̀ mi ànábi ní kọ́tìkú ti la ṣe yìí àtúntò hasanat àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn ọlọ́run ti sọ di dáadáa ọ̀dọ̀ ọlọ́run bá kùdìẹ̀kùdìẹ̀ nìkan kan wá ọlọ́run mọ́ sábà ní sọ di dáadáa. àmọ́ wákì ní àdáyanrí àwọn sheikh wa àgbà fadila tu sheikh almazkur bikul ihtiram wa haiba tá a bá fẹ́ dákun wọn pẹ̀lú àpọ́nlé pẹ̀lú ìbàbàrà gbogbo ọlọ́run ni ó bàbàrà wọn ọba subhanahu wa ta'ala fi jẹ́ kí a rí wọn pẹ́ yóò nà wàlẹ̀ ọ̀nà wa nà lẹ́nu ọba tó ní kí ó kọ kí ó nítorí pé yẹn eré yẹn tí a bá wo àdúgbò èèyàn rí pé ẹkú orí wo àdúgbò ń tọ́tọ́ tí a bá wo ilẹ̀ yorùbá èèyàn rí pé ọlọ́run bá lò yín ní sábàbí ẹkú orí ẹkú wọ ilẹ̀ yorùbá òbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó fún yín ẹkú sí bá ṣe lè máa kán tàn tó èèyàn gbọ́dọ̀ ṣe ẹyin tó bá yẹ lọ́dún jẹ́ bí èmi ṣe máa ń sọ bàbá ti dé orí ọ̀rọ̀ báyìí yíntà ni máa ń ṣe náà ní pé ká máa fi dùhà ká máa fi ran àwọn bàbá yìí lọ́wọ́ àti àwọn tí wọ́n jọ wọn alimami ahmed rahimahullah ta'ala ọmọ rẹ̀ abdullah wọ́n ní wọ́n ṣàkíyèsí pé gbogbo ìgbà tí imamu ahmed wọ́n bá ń ṣàdúà wọ́n lè má ṣàdúà fún alimami shafi'i عليه رحمة الله عليهما رحمة الله وأنا عبد الله وأنا بيواني توقع يرى باباني أي رجل كان شافعي بولد الشافعي قال جاء فإنك تكثر له الدعاء ضده فما أنسى دعاء وان الإمام الشافعي الامام أحمد وعندهم يرى أمامي إن الشافعية كالشمس للدنيا وكالعافية للناس ìrẹ́ ọmọ mi ìmáàmù ṣáfìn yìí ìwúlò rẹ̀ nílé ayé ó dàbí òòrùn sàǹgbé tí ò bá sóòrùn ilé ayé ò lè rojú wàkàlà àáfíà ti lè ná bẹ́ẹ̀ ni àlàáfíà lágbo ara bí ìmáàmù ṣáfìn ṣẹ̀rí yẹn ó ní wà bí láwo èèyàn lọ́dọ́ dá sí méjèèjì yẹn fún ìtẹ̀síwájú àti ìgbádùn ìgbáyégbádùn tá a rọ́dọ́ dá sí òòrùn. àbí arọ́gbádá sí aláàfíà àwọn onímọ̀ òdodo bí wọ́n ṣe rí ní àwùjọ nìyẹn eléyìí a máa bí ọlọ́run bá subhanahu wa ta'ala ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́mọsábà ní púrótì ọlọ́run ọba wa pàtàkì pé káwọn èèyàn wà pẹ̀lú ìyànà ọlọ́ba muhammadu rasulullah yóò tẹ̀lé màá èèyàn wà pẹ̀lú lọ́wọ́ jẹ́ pé ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ lẹ́bíìbù tó bá jẹ́ ákìn òní máa lùsì àwọn èèyàn torí pé kí wà pẹ̀lú èèyàn oríire ni o àbí ọlọ́run bá gbogbo àwọn kan wà pẹ̀lú àwọn aṣọ ẹ̀kọ́ wa tẹ̀rí ìdùnnú kan wà tó yẹ kí ó máa wú dodo wa lórí nǹkan ìdùnnú ni kí nìkan náà ó ní pé kò sí ọmọ ẹ̀yìn níbi tó fi mẹ́rin tó ń so náà kò sọ mẹ́rin àwọn sábà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam contribution ọ̀gbọ́n sí Islam ní tí wọ́n fi dá sí tọ́lọ́run orí bákan náà ìbọ́lọ̀bá náà sọ fún wa la yastawi minkum olúwa ní wọn àjọra pẹ̀lú yòókù nínú yín mẹ́lẹ̀ àwọn pàpọ̀ mi tó bí fàṣẹ pàpọ̀ tẹ̀lé olúwa ní gbogbo di pé gbogbo nǹkan dígbẹ́dẹ́ mú kẹ́ táwọn èèyàn wọnú islam ní kẹ̀tíkẹ̀tí olúwa ní àwọn táwọn dúró nígbà tó jó ogun le àwọn tí wọ́n dúró nígbà tí lílẹ̀ tó tún kún àìríná àìrílò tó tún wá jẹ́ pé nínú àìrójú ni méjèèjì àìríná àìrílò ọ̀lẹ lílẹ̀ àti àìrójú àráyè àìráyè olúwa ní àwọn tí wọ́n wà nígbà yẹn wọ́n àjọra pẹ̀lú àwọn tí wọ́n wá lẹ́yìn lẹ́yìn lọ́jà tí ó parí ọ ní wàkúńdà ni wáhádà lọ́wọ́ lè sọ́sùn náà ọlọ́ba ní gbogbo wọn pátá iná ni ọlọ́ba ṣàdéhùn àlùjànnà fún ọlọ́ba ṣàdéhùn dáadáa fún gbogbo wọn ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá nípa lórí irú àwọn nǹkan báyìí irú ẹni bẹ́ẹ̀ olóríire ni ọbẹ̀ lọ́wọ́ kúndà ní tòṣì fún ẹnì kọ̀ọ̀kan yìí bí nǹkan tí wọ́n ní kí n gbé yẹ̀wò nítorí àsìkò wọn náà ní ká pè ní al-mushkilat az-zawjiyya al-mashakil az-zawjiyya wàhùlódò àti islam àwọn nǹkan tó jẹ́ nǹkan ìpèníjà àwọn wàhálà àwọn àdààmú èyí tí máa ń kojú ìdílé èyí tí máa ń da lọ́kọ láyà láàmú àti ọ̀nà àbáyọ nílẹ̀ islam ibi tí màá bẹ̀rẹ̀ ó níbi ọ̀rọ̀ lọ́wọ́ bá kó sọ fún wa àlùkò àmì kẹrin. طلبا إن هذا القرآن يهدي للتي هي أقوى طلبا ان القرآن القرآن يكون فنا النبي يهدي للتي هي أقوى إن تبدونك إلي من يويك لأن تبدأ القرآن الكريم ضد شيري ضد صاري يوم الضصود يحب وبعد التالي القرآن الكريم وشيخه قلت والله بقى إن هذا القرآن يهدي للتي هي أقوى أنتوا بقى جمو سلمي أرى سوري تاميك على رو أنتوا بقى جمو سلمي كنت لا القرآن عبد الله بن عباس رضي الله عنه هنا تكفل الله تعالى لمن قرأ كتابه وعمل بما فيه ألا يذل في الدنيا ولا يشقى في الآخرة Onye ní ọba bá subhanahu wa ụmụ ó máa ń mọ̀ fún wa ní ìdánilójú ole àlùfáàní yìí ẹni tó bá ń lò ó kò lè sọnù ní ha bákan ya a na tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó ọ̀nà kì í ti méjì ló jẹ́ tó bá ń tẹ̀lé alukur'an afọ àgbàlè má mo sẹ̀rẹ̀ jì alẹ́ rahmatullah wọ́n ní lọ́dún ọlọ́ba tó pé yáà di ilé lẹ́sí àkùwà pé alukur'an ó máa ń tọ́ka wa ó máa ń pè wá wọn ní alukóra ni máa ń júwèé fún wa yẹn tó ṣe déédéé jùlọ bákan náà yẹn tó ga jùlọ ẹrù tí anábì sọ pé ìnáma àbọ̀rí lé òsà mímà màkàrí mẹ́lẹ̀ àkàlàm anábì ní ọlọ́run bá gbé mi dìde tí n lè bá a wá pé ìwà yáàyè gbogbo yáàyè tí bá ń bẹ lára èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá sì fi súnà ń bẹ ààbọ̀ yáàyè ìgbà tí ó tó pé ìgbà tí èèyàn bá tó fi yáàyè ànẹ́bì kún yáàyè tí ń bẹ lára èèyàn káwá pẹ́ tí ò ní yáàyè lára bí tí olè bó mọ́ ẹni àbí kò ní yáàyè nínú òbí àbí kò ní yáàyè nínú àgbékalẹ̀ kò ní yáàyè nínú ìmúra tó bá fi ń lo súnà ànágbèwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo rẹ̀ ó sì máa bọ́ sójú ẹ̀ ló máa bọ́ sí yáàyè innama bu'ith li'utammim makarima al-akhlaq wa fi riwayatin salih al-akhlaq ilé ṣẹ́kọ̀ọ́ àfẹ́ ìdè wọ́n ní tó bá ń tẹ̀lé alukur'an gbogbo nǹkan yóò máa bọ́ sójú ẹ̀ bákan náà yáàyè rẹ̀ yóò ju tẹ̀gbẹ́ lọ mẹ́nàlá àkọ́yébí wal a'mal wal akhlaq níbi àkídà níbi ìṣe kódà níbi ìwọ̀n ọmọlúwàbí wọ́n ní famani sáadà bímọ yẹ́dì ọ̀rọ̀ ilayhi alukur'an gbogbo ẹni tó bá ń lo alukur'an mú wa kana akmala an-nas wa aqwamahum wà ahdahum fi jami'i umuri ẹni yẹn yóò pé jùlọ bákan náà ẹni yẹn ni ó ṣe déédéé níbi gbogbo àlámàrí bákan náà ọ̀nà onímọ̀ pé méjì lójú ẹni yẹn ẹni òní wò pé àti ìwà amúdó tí àádọ́rùn la fi lẹ́ àgbẹ̀dẹ̀ tí eṣu tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam anábì wa sallallahu sọ fún àwọn sọ̀háàbà mo fún o alaysa tashhaduna an la ilaha illallah wa anni rasulullah anábì ń ṣe bí mùsùlùmí ebe ẹgbà nílà nẹ́bí yín àwọn sábẹ́ ní bẹ́ẹ̀ ni anábì ní tó bá rí bẹ́ẹ̀ inna hadha al-Qur'an sababun anábì al-Qur'an yìí sábàbù yìí al sákàbà náà làwọn ń gbé akásọ nínú alukur'an ó túmọ̀ sí gbogbo nǹkan téèyàn ń wá nílé ayé ẹni téèyàn ó fi tàwa sọ́là téèyàn ó fi débẹ̀ akásọ téèyàn ó fi débẹ̀ anábì ní alukur'an ni kápẹ́ jíjà lèèyàn ń wá akásọ rẹ̀ alukur'an ni kápẹ́ fọkànbalẹ̀ lèèyàn ń wá akásọ rẹ̀ alukur'an ni kápẹ́ téèyàn ń wá onáìlì fọkànbalẹ̀ nínú ẹbí nínú òòlù kí ni sàbàbí rẹ̀ alukur'an inna hadha alukur'an sábàbọ́n anábìnrin alukur'an yóò sàbàbí ni o anábìnrin ibi tí ó dèrè débi tẹ́ ń lọ ni o tọrọ fún bi yadillah wà tọrọ fún bi aydikum arábìnrin tó okùn yẹn arábìnrin abala kan bẹ lọ́wọ́ Ọlọ́run abala kan bẹ lọ́wọ́ tìyẹn náà kí ni rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run tó mọ sófin kalẹ̀ fún ẹyẹ tẹlẹ tẹ́bá fi ń tẹ̀lé fa innakum lan tadillu wa lan tahdiku ba'dahu abada. alukur'an ní tẹ́bá fi ń tẹ̀lé ẹ̀lẹ́fọ́n. bákan náà ẹ̀lẹ́ kan ṣáàrù ẹ̀lẹ́ kàbúrú ẹ̀lẹ́ kàdákù. tẹ́bá yí bàrà nǹkan bá wà nínú ẹ̀jẹ̀ tó bá wà nínú ara àìtẹ̀lé alukur'an ni o. nítorí pé sábà ń sọ pé kí gẹ́gẹ́ ni mùràdì ṣẹ̀ríà. kí lọ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ló fẹ́ pẹ̀lú wa níbi ìgbéyàwó ó sọ fún wa ó sọ fún wa èyí tó sọ fún wa páàrí níbẹ̀ kí ni olúwa fọfọ àwọn sọ̀rọ̀ tó lóhùn ọlọ́ba ni ní àyà ìbí ní àǹfọ̀sẹ̀kùn ó ní pé ọlọ́run bá dá fún wa láwọ ọkùnrin ọlọ́run bá dá àwọn ìyàwó fún wa lára ara wa àwọn afọ́ onímọ̀ wọ́n ní túmọ̀ ọlọ́run bá dá ìyàwó fún wa lára ara wa ni pé ìyàwó tó wọ́n bá fún wa ìrànrú ẹ̀dá wa náà kì í sí pé bóyá ẹni tí ò jẹ́ ká dúnra wa yé àlùjẹ̀mú níyàwó mi ni bó ṣe bó ṣe wọlé báyìí bó ṣe tẹ̀lé kàtàwé èèyàn bíi ti yín náà ni ìyàwó ẹjọ́ lórí kọ̀ọ̀kan ẹjọ́ ń gbélé ni kódà bẹ́ẹ̀ bá jọ gbélé ni yorùbá ó lè dóyìnbó lẹ́ẹ̀ máa sọ papọ̀ olúwa ni tó fi jẹ́ kórí bẹ́ẹ̀ lè tásùnà ilẹ̀ ìhà kọ́kàn yìí lè bá balẹ̀ sọ́dọ̀ ìyàwó yìí ó túmọ̀ sí pé bá ní kí ni algọ́rọ̀dọ̀ lè aṣáàfin kí gẹ́gẹ́ ni àfojúsùn ìpìlẹ̀ fún pé kéèyàn ó ṣèyàwó kọ́kàn yẹn àfáàjà lè mọ́mú Sa'idi alayhi rahmatullah wọ́n ní dọ́nà ọlọ́run tó wà min ayatihi wọ́n ní ad-dalati ala rahmatihi wa inayatihi bi ibadihi pé ọlọ́run ọba ó kà wá kún yá subhanallah pé ọlọ́run ọba kà wá kún bákan náà ó fẹ́ kẹ́ wa ó fẹ́ ṣàánú wa ló fi ní ká níyàwó gẹ́gẹ́ bí ọkùnrin ló fi ní ká ní ọkọ gẹ́gẹ́ bí obìnrin lìtẹ́sùkúnù ilẹ̀ ìhà kó lè bá a jẹ́ pé tá a bá wà pẹ̀lú ra wa a mọ̀ rí fọkànbalẹ̀ iná owó jọ máa dùn ìpìlẹ̀ ń tó wọn ọba subhanahu wa ta'ala tó fi gbé ìgbéyàwó tó fi gbé kalẹ̀ yẹn anábì wa sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi ibn amr ibn al-as anábì ní adúniya mata anábì ní ilé ayé mata ayé tá a ti máa ń ṣàǹfààní tí a ti máa ń rí ìgbádùn kó tó lọ pàdé ìgbádùn tó tóbi jù lọ́jọ́ alkiyama ni anábì ní ilé ayé ayé àǹfààní ni ayé wúlò ni anábì wọn ni wa khairu mata'iha almaratu salihah anábì tó bá ní kílé èèyàn ṣàǹfààní jù nílé ayé pé lágbájá ó ráyé wá lágbájá ṣàǹfààní ó ní kíyàwó ó jẹ́ ìyàwó tó dáa bẹ́ẹ̀ náà kóbìnrin sóríire nílé ayé ìnìkọ̀kọ̀ rẹ̀ ó dáa ló jẹ́ pé náà àdéhìí àdísí sáàdù bin abi waqas anabi wa sallallahu alayhi wa sallama anabi ni arba'un min as-sa'ada anabi tó bá ní lágbájá ráyé wà tó bá ní lágbájá orí dùnú ó soríire anabi ní nǹkan mẹ́rin ó lékè nínú nǹkan tí máa ń jẹ́ kí oríire ẹ̀dá kó kalẹ̀ alákọ̀ọ́kọ́ al-mar'atu salihah ìyàwó tó dáa obìnrin rẹ̀ ó túmọ̀ sí pé ní tílé ayé wà fún sàádà ni fún mùsùlùmí lèmi fi máa ń sọ̀rọ̀ kan mọ́ ní ṣẹ́rí ọ̀rọ̀ àwọn kẹfìrí gbé tó bá fi ń sọ ń bá táyé wa á tún mi wá mọ́ tá a bá ti kúrò nílé èyí tá a wá yìí èyí tèmi àti ìjọ wà ń bẹ yìí ẹ jẹ́ ká enjoy rẹ̀ kò sí mi ìmá kò sí mi ìmá wàlà táwọn sànà sí ibà kàmínà dùnìyà á táyé kankan wá mọ́ tá a bá ti táyé kankan wá mọ́ èyí tá a wà ń bẹ yìí ẹ jẹ́ àná àlàfà àádà mi ẹ jẹ́ àwa bá fi sórí rẹ̀ anábì inú tán bá pé èèyàn soríire almaratu saliha anábì ní obìnrin rí azawju salih àbí ọkùnrin dáadáa oríire ní fóbìnrin o bákan náà walmaskanul wasi' waljaru salih màálù shahid ònìyẹ anábì sallallahu alaihi wasallam nídàkejì ó wá ní wa arba'un mina shaqawa tó bá ní ọ̀rọ̀ lágbájá ṣe ń dàrú báyìí irú ayé wo ni lágbájá wá yìí ànábi àwọn nǹkan tí máa ń fa ìfàsẹ́yìn ó pọ̀ o ṣùgbọ́n mẹ́rin ó jẹ́ ọ̀gá nínú gbogbo àwọn nǹkan tí máa ń fàfàsẹ́yìn tọ́kì yìí fi balẹ̀ àwọn ẹlòmíín máa ń rò pé tíyàn bá ti lówó ọkàn rẹ̀ ti balẹ̀ rárá ló ń jẹ́ bẹ́ẹ̀ àrọ́ sàádà tàjà àmà gbé ní ó lè má rí èèyàn lè anábì wa sallallahu alaihi wasallam anábì sọ pé tán bá sọ pé lájájá alẹ́ rẹ̀ orúkúmọ̀sù anábì nínú nǹkan tí máa ń fà á òun náà ni kíni òun náà ni obìnrin èyí tó jọ obìnrin burúkú àlùmọ́ra tó sùn obìnrin bú ìmọ̀ ń ba ayé ẹ̀dá jẹ ní mìíràn ṣakọ̀ ọlọ́mọdé ká sọ̀rọ̀ ibú tó bá jẹ́ pé Islam sunna anagba Muhammad sallallahu alaihi wasallam ó fi hàn wá wípé tí àwa mùsùlùmí ihun tọ́lọ̀ ń fẹ́ pẹ̀lú wa tánà ẹbí fẹ́ pẹ̀lú wa sallallahu alaihi ó ní pé kígbèsè ayé wa kó dùn béèrè pé mo wá ní pé alidu alam baytun sa'id tó bá yẹ pé ń sọ yí pé sàádà àbí na mina sàádà arba'un na shaqawa al-mar'atu as pé oríire ni kóbìnrin dà oríire ni kọ́kọ́ dà á wá béèrè pé ǹjẹ́ nìkan ń bẹ lérílẹ̀ tó fi dé pé ìdùnnú ni látàárọ̀ dalẹ̀ ṣẹ́rù ẹ̀ ń bẹ ẹni tí màá fi dáhùn yóò fẹ́ ní í kan tó wáyé nínú kan lọ́dọ̀ ọmọ buhari nínú àdéhìsì yàwá Aisha allah ta'ala anha nígbàtí anabi wa sallallahu alayhi wa sallam àti yàwá aisha tán jọ ń fọ̀rọ̀ jẹ̀wọ́ níbi àwọn ọ̀rọ̀ tó ti lọ ẹ mọ̀ bí àwọn àtàn àtẹnudẹ́nu tí yàwá aisha radiyallahu ta'ala anha tó wá ń sọ orí ẹ̀fọ́ anabi wa sallallahu alayhi wa sallam lẹ́ni tó jọ ń lò fẹ́ bí pé kí ẹjọ́ máa sọ ọ̀rọ̀ pé káṣáwó ọ̀rọ̀ panu yàwá aisha radiyallahu anha ní ó ní àwọn obìnrin mọ́kànlá kan ní jọ̀ǹjọ̀ ni o yẹsẹ̀ náà islam ò ní wọ́n jókòó tó gbé àní retí kó obìnrin mùsùlùmí kankan máa ṣẹ́gun kátà sọ yìí ó ní àwọn obìnrin mọ́kànlá kan ni wọ́n jókòó fata ahadina wata ahadi allah yẹ fún mi àná àbá ìyá fúlàdì ìnà ṣe ìhà gbogbo wọn fẹnu kò wọn forí forí wọn fẹnu kò pé àwọn ò ní fi nínú tójú àwọn ń tó nínú ilé kódà bí ká sọ àwọn obìnrin ní oníkanu wọn aṣọ màá kàn mú àpéjúwe bíi mẹ́rin àti mélòó wa kọ́ọ̀nà ti wò la ìyàwó aṣáájú kẹ́nu wọn sọ fún àbí pé zawji lahmu jamalin gọf ala ra'si jabalin wa fi riwayatin wa'ab la sahalin fayurtaqa wala saminin fayurtaqa obìnrin àkọ́kọ́ ó ní ọkọ tèmi lahmu jamalin gọf ó dàbí ẹran ràkúnmí nínú gbogbo òun ẹran tá a máa ń jẹ ẹran ràkúnmí ni adùn rẹ̀ kéré jù ẹjá máa fọkàn sí o ó tún wá jẹ ẹran ràkúnmí tó jẹ́ pé ìtọ́wò rẹ̀ ó ti rí bákan ẹjá sọ pé ó ti kan ó ti ń bàjẹ́ aláró fi jábàlì ẹran ràkúnmí lókè lókè àpáta ló tún wá wà wáàrí òkè tó wà yìí nínú rìwáyà ní ìní wáàrí òkè tó jẹ́ pé rọ́ọ̀fù odùngùn lásàálì nfàyọ̀ntàkọ́ òkè odùngùn wà lásẹ̀mí ní nfàyọ̀ntàkọ́ ni ẹran tá a fẹ́ lọ mú ń bẹ̀ ẹran tí ò ni àwọn abáni nǹkan tó sọ nínú ìtumọ̀ ó ní pé ọkọ̀ tòun ya subhanallah kò tiẹ̀ sí nǹkan kan téèyàn fẹ́ wù mà la kò níwọ̀ ọmọlúàbí kò dáa bákan náà bẹ́ẹ̀ tún wá forí ṣe bẹ́ẹ̀ fọ̀hún ṣe fún kò tún mà ṣe mọ̀ pé inú ilé yẹn inú ilé kan àbí inú ilé mi oníkọ́lá ti sàníyà obìnrin kejì sọ pé zọ́ọ̀jì mo máa ń lérò pé hadithi gangan tó ní dárùsù ọjọ́ kan súnlẹ̀ táyọ̀ ẹ̀kọ́ ń bẹ̀ táà sọ pé ayò zọ́ọ̀jì ni ant wà ayò zọ́ọ̀jì àti ant àwọn ayò zọ́ọ̀jì àti ant a sọ pé màmá irú ìyàwó lẹ́yìn nínú ọkọ̀ kan láì ó ní ẹlẹ́ẹ̀kejì zọ́ọ̀dì ìyàwó ilé oní ọkọ mi láàbù fúnkọ̀bárọ̀hù inni àkọ́ọ̀fù allah àdàrọ̀hù in lè sọ̀rọ̀ ọkọ mi tóbi tí n bá sọ ọ́ máa tètè ní in sọ tán gbẹ́ tí n bá ní kí n tiẹ̀ sọ nǹkan in ó jarọ̀ ọ̀hún wàbújarọ̀ ní kí ni kí n sọ ìdí màá kàn sọ náà ni mi lẹ́yìn pé tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí gbogbo kasan ọrùn rẹ̀ ó dìde ìdodo rẹ̀ ó sì wú bọ́ wọ́n ní nǹkan tó ń sọ pé ọkọ tòun ní tòun kò dá ní àdámọ́ kò tún dá níwà àtàbùdá àti wà kò ní kankan bẹ obìnrin kan náà sáhùn ẹlẹ́kẹta ó ní lọ́wọ́ jẹ́ làásánàkà ó ní ọkọ tèmi àlàásánàkù ni àlàásánàkù ó ní àtọ̀wí bí làmọ́ ó kàn gàgà Ịga ịnelaala, ịga ịnelaala ka ị, ọ nọ na Anziga? Otú ọ la, bụ mba ịsọrọ tọba dọọ yookiinọmịrị nkele waa ị na-askọọtụ ọhala. Bịa nsọrọ rị naanị, ọ ka kpaa mịtị naanị kodobe nkumu ụlọ ọkụ. Kee suma mị, ọbamidonibalo Iyawo, ọ adị, ọ dị melo, ọ dị èyí tó wù mí dùn tí mo fẹ́ lò gẹ́gẹ́ tó pé mùṣkílà ni mo fẹ́ kárí pé mùṣkílà tó máa ń wà ẹdí kí lọ sí ibi àdìsá onízọ́ọ̀jì ọkọ tèmi in akala lafa wa in shariba tafa tọkọ mi bá jẹun kò ní kun kankan nù abọ́ bákan náà tó bá mu tẹ́ ẹ bá dórí kọ́ọ̀pù kòtò tó ò ní kán wa in ìtajọ àlùfọ̀ wa in ìtajọ àlùfọ̀ wọ́n ni tọ́jà ìlkàfà tó bá wá fẹ́ sùn báyìí yóò rọ̀ṣọ̀ borí ni wàlà yóò lè jòlè káfà lè yá àlàmà ìbàṣà kẹ́ ẹ máa jóná kẹ́ ẹ máa kú lọ ọmọ pé kankan ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò wá ó túnmọ̀ sí pé tóbìnrin yìí ń sọ ni pé òun forí ṣe fọrùn ṣe àwọn àfọ́ òní mímọ̀ wọ́n ní túnmọ̀ ní tóbìnrin yẹn obìnrin tó mú oúnjẹ dání ọkọ rẹ̀ náà tún wá mú oúnjẹ jẹ tẹ̀mọ̀ pé kárẹ́ńtó mú oúnjẹ dá tó mọ̀ dáná kò dàbí kárí ẹni tó mọ oúnjẹ jẹ àfáà mú mọ oúnjẹ jẹ ó ní ọkọ mi in akala láfà wà in ṣẹ́rìbà sáfà wà in tọ́jà ìlkàfà yóò jẹ yóò mu ewé tó ń jẹ èyí tí mùsùlùmí ń ṣekun nǹkan aládùúdùn ni yóò mú lámú yóò kò ní sẹ́ǹkẹ́kọ̀ọ́ kù nínú kọ́ọ̀pù kódà kò ní sẹ́ǹkù bẹ́ẹ̀ nìkan kan ó ní ṣùgbọ́n bí mo fẹ́ ṣe tó nà tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí n máa kú lọ kí aṣọ ọmọ gbóná báyìí wàláì tó bá fara kàyàn kò mọ̀ pé ara ìyàwó òun gbóná àwọn ọkùnrin wà bí àbí wọn ò síbẹ̀ ẹ̀yin obìnrin wọn wà bí àbí wọn ò síbẹ̀ à nínú wàhálà ní ló jẹ́ kí n gbèrè pé àlè jẹ́ bẹ́yì tún fìlà àlàwájì àrùn sẹ̀yìn ṣé àrílé kan tó dáa lórílẹ̀ ayé tí gbogbo nǹkan ń lọ bó ṣe ẹkún máa lọ Ànábì wa sallallahu alaihi wa sallam níparí àdéhùn yẹn àwa rí kan nínú ilé tó jẹ́ pé masha Allah ilé tó yáàyè púpọ̀ ni torí kí yáàyè má bàa di àgọ́ ni òní jẹ́ lọ ẹ bá ń bá a sọ̀rọ̀ ebe iná lẹ́sùn wá pọ̀ ẹ̀ lẹ́sàáfẹ́. tó sàlàfíà yẹn wò á ní kọjá ẹ̀bẹ̀ táàní kó mọ̀ àwọn wọn ni kílẹ̀ tiwa. wọ́n sọ fún ànábì obìnrinbìnrin ó ní ìwà ànábì ṣó ń bẹ̀bẹ̀ ní abọ́lọ̀ pàṣẹ tó ó mọ̀ tó máa ṣe ọlọ́run ni mò ń bá bẹ̀bẹ̀ ni wọ́n ní tó bá jẹ́ bẹ̀rẹ̀ ni mọ̀ bí kí n bẹ̀bẹ̀ kò nífẹ̀ẹ́ almuhim Islam ó pàtàkì pé tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ a gbọ́dọ̀ máa ṣàmójútó ẹ̀ a gbọ́dọ̀ máa ṣe àmójútó ẹ̀. anábìwá sallallahu alayhi wa sallama inú adé ti sáà lóbùnú sáàdà sáàìdì ó ní anábìwá sallallahu alayhi wa sallama anábì wá sọ́dọ̀ Fatima radiyallahu anha nílé rẹ̀ wala falam yajid aliyan fil bayt délé kò báàlì bánabi ṣe wọlé anabi ti mọ̀ pé ah, wàhálà ti ń ṣẹlẹ̀ fàkọ́ọ̀lì ẹ̀yìn lẹ́bùnú amik ibo ni kọ́sìn rẹ wà anabi béèrè bá sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ ní fata anabi fi sọ bẹ́ẹ̀ ni pé dada anabi mọ̀ anabi ń dọ́gbọ́n rán létí pé a ah, kọ́sìn rẹ ni kò yẹ kó fi ọkọ mẹ́rin mú ọmọ anabi ni wọ́n ṣe ni wà فغضبني ó ní èmi àti ẹ̀ lájọ́ ń fa wàhálà ló bá jáde bínú fakhraj ló bá jáde falam yaqil indi pẹ̀lú àfẹ́ tó ṣe lọ́dọ̀ mi kò lè ṣe máa wà ẹ bá ń wà lọ. fàjà afakọ́hàn ó wá dé sọ pé ya Rasulullah wà fi masjid rakidu. olùwà mọ́sálásí ibi tó fẹ̀yìn tó fẹ̀yìn lé anábì wá débẹ̀ ìjà tánábì débẹ̀ anábì bá lẹ́yìn tó fi ẹ̀yìn ń dan ìyẹ̀pẹ̀ mi lára rẹ̀ wọ̀yẹ̀kùn kùm abaturọ̀ kùm abaturọ̀ anábì yẹn dú ẹ̀ lọ́gán náà tó ń gbé anábì sallallahu alaihi wasallam ó ní kàún hmm? wọ́n pé tí wàhálà bá ń ṣẹlẹ̀ káì ti parí ẹ̀. bẹ́ẹ̀ kan náà ni àwọn sálàfù ń sọ ọ̀lẹ̀ namudaj àpéjúwe àpẹẹrẹ pọ̀ inú sọ ibùkárí ńkọ́ anábì wa sallallahu alaihi wasallam anábì fa Abu Darda àti Salman anábì fa àwọn papọ̀ pé ọyá ẹjọ́ máa sọ máa yá kẹjọ́ máa máa bó ṣe ń lọ pẹ̀lú ra yín nínú rìwáyà yẹn abúdàdà wá dọ́dọ̀ salman abúdàdà eh, kínáà pé salman wá dé ọ̀dọ̀ abúdàdà níta tó débẹ̀ tó délé ọ̀rẹ́ ọ̀rọ̀ abúdàdà mutabasila ó wá rí umudabda ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé ó kàn múra bí o tí ò tiẹ̀ sí nílé ọkọ bí ẹni tí ò tiẹ̀ mọ̀ pọ́kọ́ wà láyé faqala la ana shanuk Salman wọn bílẹ̀ pé kí ló bá tó ṣe báyìí báwo bí gbèsè yẹn sọ pé báwo ló ṣe ṣera rẹ èyí ó wà lọ́dẹ ọkọ ó múra báyìí kọ́wọ́n ti àfọ́kà Abu Darda lẹ́yìn sọ́lá wọ hajatun fi dunya ó ní ọmọ ayáàrẹ Abu ìjọsìn ni ó kò ní nǹkan ṣe pẹ̀lú bí gbogbo bùkátà ilé ayé kò ábìdí ni ó òun sin lọ́wọ́ ba lọ ó <laughs> ibi tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ó di pé Salman tún lórí ṣe Salman ṣe kí ni ó tún lórí ṣe àdìsí yìí tí wọn bá gunra fún mi lọ kọ ó tó bẹ́ẹ̀ wàláì àbí láwọn fàwa ètò wà ń bẹ so nínú èyí tó ga jù nínú fàwa ètò wà ń bẹ ni pé ẹni tó bá jẹ́ pé àlùgọ́ọ̀lì wà lè láìlì ẹni bá pé ìmọ̀ ìní bá fi máa ń ṣe nǹkan fọwọ́ àlùmọ̀tẹ́dì òun ni ó mọ̀nà ẹni tó gbọ́dọ̀ pé tí máa fi ṣe nǹkan ni pé akànfẹ́ sin lọ́hùn akànfẹ́ sin lọ́hùn akànfẹ́ sin lọ́hùn láì nímà ó bá máa wá pàṣẹ fọtàn lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ yóò máa kó sínú mistake nítorí mo fẹ́ lò ní pé àbùdàrúdà nígbà tó di pé tí ìgbésí ayé bá ń lọ báyìí tí ìyàwó ti túra lẹ̀ kò túnra ṣe mọ́ kò ju obìnrin tó wà nílé ọkọ mọ́ Salman ó gbàgbọ́ yé pé tí nǹkan bá ń lọ báyìí ìgbéyàwó yẹn ò ní rójú kò ní ráàyè ó nígbà tí irú ẹ̀ lè tó lè láàfin O ó wá ń fi wá àfihàn rẹ̀ rẹ̀ pé ìnnẹ̀lì ahlika alayka haqqan ìyàwó rẹ̀ náà lẹ́tọ̀ọ́ O mójútó ó lẹ́tọ̀ọ́ pé kó dá lára yá ó lẹ́tọ̀ọ́ pé kó máa kẹjọ máa fi ara kẹ máa fi rọra nígbà tó di anagba kejì torí pé wọ́n jọ sùn papọ̀ nílé àbúdá ọ̀gàní anábìnrin sọ́dà kọ́ka Salman anábìnrin Salman tó sọ fún òdodo ọ̀rọ̀ ló sọ fún ọ pé má sọ pé òrojú ọ̀ráàyè òfin wa ní ṣe ẹ̀tọ́ ètò ẹ̀kọ́ ṣe fún ìyàwó lẹ́yìn Umar radiyallahu ta'ala anhu àwọn afá sábà máa ń lo afáàrò yìí ó dẹ̀ ní ìdájọ́ tó máa ń fàyọ́ ń bẹ̀ ṣùgbọ́n sí ha afáàrò yìí mi má nǹkan tí mo kàn fi fẹ́ narétà afáàrò yìí ni pé mo rí pé asar tó jẹ́ pé àwọn àpá máa ń pààrà dáadáa ni náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn Umar radiyallahu ta'ala anhu arábìnrin kan wá ó wá rojọ́ ọkọ ẹ̀ kí ni ó wàá sọ nípa ọjọ́ ọkọ ẹ̀ ó ní ya amiral mu'minin ìrìn amiral mu'minin inna zawji yasumu an-nahar wa yaqumu al-layl ọkọ mi ìmọ̀ ń dáwẹ̀ lọ́sàn-án ó sì máa ń kírun lóru

nígbà tí obìnrin yẹn wá ń pààràpààrà káàbùlà afàdì wà ní amirul muminin rẹ̀ amirul muminin adi ilmaratu tashku zawjaha fi muba'adatihi iyyaha an firashihi rẹ̀ amir in tóbìnrin yìí ń sọ ó ní pé ọkọ òun yìí súnmọ́ òun kìí sí lásọ̀wọ̀ ló ń sọ̀rọ̀ ẹ̀kọ́ wo ló wà ń bí ẹ̀kọ́ tó wà ń bí ni pé gbogbo àfà ikọ́ ló lè jẹ́ khabir nípa ọ̀rọ̀ lákọláyà ẹlùmí àmọ́ṣà lọ àfẹ́lẹ̀ ìlú lọ́dún bá dá sílé yóò dalẹ̀ o ẹlùmí wà ah, fà pẹ́pẹ́ tó bá dá sọ̀rọ̀ ẹlùmí wà pẹ́pẹ́ àwọn ìdájọ́ rẹ̀ obìnrin máa ẹ̀mpáwà ó máa rò ní wọ́n kí wọ́n tó bí ààrẹ ah, mọ̀ tó bá ti rọ tó bá ti dọ̀rọ̀ lọ́kọ̀ láyà ṣe èyí ṣe mo ṣe xabir wọn àbú wọn àbú sheikh tó bẹ wọn mọ̀rọ̀ khairu minna jami'a àlẹ́sì kadalik wọn mọ̀rọ̀ lórí ju wa lọ máa dalik kò dán tóbìnrin yẹn sọ yìí obìnrin kan sọ pé ọkọ mi wọn máa ń ṣe náà fi là ọmọ kírun wọn dẹ̀ máa ń gbá ah, rẹ̀ ọmọ rẹ̀ á ò kò ọkọ gidi nù ọkọ yá yìí nù káàbùlà asádìlú àjọ yìí pé ah. so umaru radiyallahu anhu ẹ wá wo insaf umaru ní kama fahimta kalamaha faqdi bainahuma nítorí jẹ́ pé ọlọ́gbọ́n ti ń ndị yé dájọ́ láàrin wọn méjèèjì ìgbìyànjú ẹ̀ nígbà kọ́kọ́ wá dé kọ́ọ́l ọ̀rọ̀ ọkùnrin nìyẹn am sharab mo fi ori abomi ìyàwó ní rárá fàkọ́ọ̀lẹ̀ ló bá ní yá ayú alukọ́dé làkàkíyèmọ̀ rọ́ṣàdọ̀ ó ní ìwọ tó jẹ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ adájọ́ tó jẹ́ pé ọlọ́run bá ní kó yí orin tí mò ń sọ àlàáfà líle à ń fi rọ́ọ̀ṣì náà ṣe dùn mi mọ́ṣáláṣí ní gbogbo dà kìí súnlé kìí wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú mi zahada rúfin mẹ́tìjà ìta àbùdó yóò sin lọ́hùn yóò tìláwà yóò ṣe gbá yóò sanwó lójú ọ̀nà ọlọ́run kò jẹ́ kó wá fẹ̀gbẹ́ kan mí mọ́ o kò sùn pẹ̀lú mi o fàkìdé lọ́kọ̀ọ́dọ́ kààbọ̀n ọ̀yá bá o wà lẹ́yìnlùhù máa yẹ kòdò wà lẹ́yìnlùhù máa yẹ àtọ̀sán kèé sùn àtọ̀sán kèé kìí sùn amri nisa ahmadu tó bá di bí ọ̀rọ̀ obìnrin pé ká sọkọ ká sojúṣe fóbìnrin ní the room ó ní áà ah, ẹ̀yìn lè sọ kó kárí kó kárí ń bẹ̀yẹ̀ ọ̀rọ̀ adájọ́ wa ń béèrè káàbù wa ń béèrè ọkọ ìyàwó ọkọ ìyàwó ti dọ́rọ̀ o òun náà bá ni sẹ́nu ó ní zahada ní fìfárìṣì àwà fi alfajal ilẹ̀ akérèmọ̀kọ́ ni ó ní ọ̀rọ̀ ah, ọ̀rọ̀ ọlọ́run tó wà ní Ah, mi àwọn tó ń bẹ nínú alukurani alkarim inú suratul nahal inú àwọn hamim nípa ọ̀rọ̀ alkiyama ah, èyí ò gbọ́rù yẹn yóò tún lọ́mọ dá fọ́búra pẹ̀lú obìnrin kan ah, fọ́kọ́lọ́lá káàbù ni abá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ iná àléhà iná làhá àléka hákan yàrọ̀ jùn ìwọ́kùnrin yóò sọ̀rọ̀ bá kí n wí bá ti máa ń wí lọ́rin ó sì lásọ̀wò fá fi afi arba in liman aqallu sórí ó ti ẹ̀ kéré pin ẹ̀kan láàrin ọjọ́ mẹ́rin kápẹ́ ó bá tiẹ̀ wá ní ìyàwó mẹ́rin náà tó ń tó jẹ́ kò nìkan ló wà lọ́dọ̀ rẹ̀ ó ṣàjọ́dọ̀ kọ̀ọ̀kan wa lọ́jọ́ kọ̀ọ̀kan ó ṣàtọ́jọ́ kọ̀ọ̀kan wa yíká lọ́jọ́ kan náà máa súnmọ́ ìyàwó ẹ̀ èyí tí mo fẹ́ lò ń bẹ̀ yẹn ò ní pé àwọn tí wọ́n ti lọ ṣáájú wọn tán bá rí n tó fẹ́ kù díẹ̀ káàtọ̀ àti tó kù díẹ̀ káàtọ̀ á ah, wọ́n ní wọ̀n wọ́n ní wọ̀n wọ́n ní dákẹ́ o wọ́n ní dákẹ́ o ah, yẹn lórí à ń tàṣẹ́ kù nẹ́ẹ̀sì ìwọ làbá àwọn ẹ̀rá ẹni ìdá sọ̀rọ̀ ọlọ́pọ̀láyà ah, èyí sàfà gidi tó bá mọ̀ sọ pé tó mọ̀ pé lágbájá kọ̀ bí ìròyìn ẹlọ́ba bọ̀ báwo làwọn yóò ṣe wà lẹ́yìn wa wọ́n máa ṣe tó wa kí ni wọ́n mọ̀ tàbí àbẹ́nu dákẹ́ sáà kódà nígbà tí ní ànẹ́bí tó dàbí ẹni pé gbogbo ẹ fẹ́ máa mì dòdòdòdò Umaru ti dé ànẹ́bí ànẹ́bí kájọ Umaru rí fóun pa ànẹ́bí lẹ́rìn ó gba ọ̀rọ̀ jáde lẹ́nu ànẹ́bí pé ilé ò dàrú ànẹ́bí kàn ń fi ẹ̀hónú hàn sáwọn ìyàwó ẹni kìí ṣe irú àwọn nǹkan tó bá rí bẹ́yẹn máa ń ṣe kínní máa wa ṣe rí tí da ilé àwọn nǹkan tó ni bíi márùn-ún à ń bẹ̀ tó jẹ́ pé màá kàn tọ́ka sí alákọ̀ọ́kọ́ ni mo pè ní al-ihmal al-ihmal al ni pé ká má ka ìyàwó ẹnìkan ká má ka ọkọ ẹnìkan méjèèjì náà ni ọ̀nà méjèèjì ló ti lè ṣẹlẹ̀ ihmal nígbà míì ní tún máa ọkọ ò ní kàkún ìyàwó ò ní kàkún àbí kọ́kọ́ ọmọ ní kà a àbí kí ọmọ ní kódà àìní kà kún fún ìtọ́jú ọmọ amadalẹ́ o ah, ilé mi tó fi ń dàrú òní gbé wò pé ah ìyàwó ọma. ilé mi tó fi ń dàrú òní ìyàwó ìyàwó ọkọ ẹni tó jẹ pé kò fún àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó lè jẹ́ pé àìníkà fún ara ẹni àbí àìníkà kún lórí àwọn eléyìí ó tako ìntọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó tako nǹkan tó fẹ́ pẹ̀lú wa torí pé ọlọ́ba sọ fún wa nípa àwọn ìyàwó wa ọlọ́ba ní unna libasun lakum wa antum libasun lahun abdullahi ibn abbas ó ní tuma libasun lakum pé àwọn ìyàwó yín aṣọ ni wọ́n jẹ́ fún yín ẹ̀yin náà já sọ fún wa ibn abbas ní tuma rẹ̀ pé ìfọkànbalẹ̀ ni wọ́n jẹ́ fún yín ẹ̀yin náà gbọ́dọ̀ jẹ́ ìfọkànbalẹ̀ fún wa ẹni tá a fẹ́ kó fini lọ́kàn balẹ̀ tí ò bá ka ní fún bóni ó ṣe dùn yàtọ̀ a ní ìkàkún nínú tó máa ń fa wàhálà nínú ilé òun ni àìníkàkún kí ni máa ń bí àwọn àìníkàkún nígbà míì òun ni kéèyàn bí sí àdéhìnṣẹ́gọ́ọ̀lù àdéhà ìbìlà amẹ́lì kéèyàn bí sí iṣẹ́ nìkan ní ṣáà ẹni tó jẹ́ pé iṣẹ́ nìkan iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tẹ́ bá wo iye àwọn ọkùnrin tó jẹ́ pé torí pé àìpadà lé àìmọ́ ráyè fún ìyàwó àtọmọ ni ló sọ ìyàwó ló sọ dẹni tó jẹ́ pé ń jàǹfààní ọkọ ṣùgbọ́n kò kò lè dúpẹ́ pọ́kọ. tóbi ń tó ju ìrínà ìrílò lọ nínú ìgbéyàwó forí kí ló fàtẹ́ tẹ́tẹ́ bá wọ àwùjọ àwọn tí wọ́n àgbẹ̀sìn yé nígbà mi ẹ lè rí ìyàwó tó jẹ́ pé yóò máa fa dírẹ́bà lójúmọ́ra yóò máa fọdọ̀ ọmọ ọ̀dọ̀ lójúmọ́ra kí ló ń fà á lọ́pọ̀lọpọ̀ gbà al-ihman ẹni tó bá ní làákà yìí bóòlù yóò ṣe ní ọkọ yóò jẹ́ ọ̀gá tí wọ́n máa fa tí wọ́n máa fa ọmọ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ fẹ́ẹ̀ tọ́jú fẹ́ẹ̀ sanwó fún yóò máa fa lójúmọ́ra kò sí ní tó ń fàájú ihman tọkọ ò bá fi ní ìkàkún tó pọ̀ fún ìyàwó àbí kí ìyàwó náà máa ní ìkàkún kó máa ní fún ọkọ ló fi jẹ́ pé inú àwọn súwárù rẹ̀ ó ní súwárù tó pọ̀ nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dà àwọn mìíràn àti jẹ́ pé àròkù rere ni ó fi ń dalẹ̀ ro ó ní káwọn èèyàn ká rò pé àbílù ṣe rí nǹkan ṣe bẹ́ẹ̀ ẹ̀dá gbìyànjú lọ ẹ̀dá gbìyànjú lọ sílé òkèèrè kọ́kọ́ wá wà nílùú òkè fáìmọye ọdún pọ̀lọ́ ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ ẹni tó máa ń gbọ́ àwọn nǹkan tó ń lọ à wà láyé tí ń gbọ́ o ojú sì ń rí tó ojú rí tó ẹ máa rọ ọkùnrin míì wà tó jẹ́ pé ó pàdánù ìyàwó nítorí kò lè wáyé bó há sílùú òyìnbó àwọn kọ́pù kan wà tó jẹ́ pé yóò kọ́pù kí ló ṣẹlẹ̀ ọkùnrin jákàn gbìyànjú lọ gbìyànjú lọ ibi tó ọkọ há sí Canada kò lè jáde mọ́ ìyàwó dẹ̀ ń sunkún lé bó ṣe ń sunkún lé gbá sí ìmọ̀ kí ló ń fẹ́ ṣe kí ló ń fẹ́ sí ìmáàlì èyí tá à ń kó rire ni ìmáàlì ni ṣé ẹnìkan wà tó jẹ́ pé ó lè wá dúró tó bá nọ́mà kó du ọdún méjì mẹ́ta ló fi jẹ́ kí wọ́n máa rọ́bí Allahu ta'ala wọ́n ní ó wá lọ́dọ̀ rẹ̀ ikú bí Hafsa rọ́bí Allahu ta'ala anha ọmọ rẹ̀ pé kàm tẹ́sílẹ̀ ló àtúnṣe òjì náà tí ò bá sí ọkọ̀ lé obìnrin lè faradà wọ́n ní àfọ̀sọ̀ pé kọ́mtàtà aṣọ rẹ̀ ọ̀lẹ́ ìpẹ́kọ̀ lè mú sùúrù fún oṣù márùn-ún. a wọ́n ní mọ̀ọ́nù tó bá rí bẹ́ẹ̀ ẹ̀já mùsùn mẹ́fà. àwọn tó máa ń lọ tójú ọ̀nà ọlọ́run ọba kán fòṣù kan lọ kán fòṣù kan darí kán lo oṣù mẹ́rin lọ. òwe ló gbẹ tó bá ti pé oṣù mẹ́rin kó máa darí bọ̀ ọ̀lẹ́. lóbi lílọ wọn oṣù kan rìn pípadà wọn oṣù míì pé wọ́n wá dúró pé lọ́hùn wọ́n dúró pẹ́ jù kan lò ó agbẹ́ ẹni tó ń lọ lọ Amẹ́ríkà tó lọ UK tó fìyàwó lẹ̀ yẹ̀wò à ń sunkún wàláì mọ́ṣíkìlà ni ọ mo fi ọlọ́run bá bá mọ́ṣíkìlà ni. Ìjọba jẹ́ pé nínú àwọn bàhádọ́rọ̀ báyìí, mo máa ń fẹ́ sọ́ra fásimọ̀ five instances kó má jẹ́ pé a tún máa tú àwọn èèyàn láti rí ṣùgbọ́n ilé yìí ó ṣàyò ń kálukú ó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ míì sì ní tẹ́ bá gbé dénú ẹbí ẹbí òdì yanjú ẹ̀ nísìnyí bọ́dà kan ti wà tó sọ fún bàbá ìyàwó ẹ̀ pé ìyàwó òun ní kò mọ ọbẹ̀ ńlé bàbá sì pé ọmọ rẹ̀ tó dọ́mọ rẹ̀ pé ọmọ àlè ni ọ ọkọ ọ̀rọ̀ wájú ó sì lọ ìwọ ní kò mọ ọbẹ̀ ńlé ẹ̀dàkùn bàbá tó dájọ́ ẹ̀ mùsíbù náà mùsọ́ọ̀bù mùsọ́ọ̀bù wọlé mùsọ́ọ̀bù zero ẹjọ́ yẹn ṣe family leader because àwọn sọ̀kọ́ oríire ní islam ọ̀dá ní islam ọ̀dá ní pé kọ̀kọ́ yẹn máa bọ̀ ọ́lé kó wá fẹ́ tó mọ́ṣíkìlá yẹn táwọn ọmọ àwọn problem yìí tó fẹ́ pàwọn ọmọ ìyàwó mi táwọn adé àkúrẹ̀ tó bá ń gbélé wọn ẹ̀ẹ́dẹ̀ wọn eré ilé ọ̀rọ̀. ẹ̀sìn wa là ń sọ fún yẹn fala wa rabbika la yu'minun kí ló bá bẹ́ẹ̀ lóbìnrin sọ ìyàwó ó sì ń sọ ìyàwó dobìnrin olóbìnrin nínú àwọn nǹkan ìbànújẹ́ ẹnìkan lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn pa wàhálà ẹ̀kọ́ dé àbúrò ìyàwó rẹ̀ fún ìyàwó lóyún. alihiman ọlọ́wọ́n ò dá àwọn obìnrin kò dá àwọn ọkùnrin náà bákan náà obìnrin míì wà tó jẹ́ pé ànábì sọ fún iná lè sọ الحق lẹ́hàkì makọ́ọ̀lá ìnà lè sọ ibi lẹ́hàkì makọ́ọ̀lá ẹni tó ní ọ̀rọ̀ ibi tó bá sọ sí náà ni tóbìnrin kan bá dúró déédéé tó ní kò sí nǹkan tó ṣe ní fine wọ́n fẹ́ ìmí tó bá fẹ́ wàhálà wà fẹ́ àbí kí ni wàhálà ibi mọ́tò ní ilé ní àbú wàhálà ìwàhálà wà wàhálà wà tó tọ́ ẹ̀rọ ọkùnrin yẹn kó tètè máa padà bọ̀ ńlé ètò islam wa sọ òun nìyẹn ibi tí wọ́n ti lọ ìmẹ́rin súwárù rẹ̀ pọ̀ ná àsìkò lè gbà wá ẹlẹ́ẹ̀kejì òun ni al-ikhlal bil-wa'd inú tó máa ń da léérú ẹni pé ibi tá a bá jọ fọ̀rọ̀ sí tó bá ti yẹ ilé ó dàrú tọ́lọ́bá ni yá ayọ̀ alladhina amanu awfu bil-uqud ayé àkọ́kọ́ nu suratul Maida nìyẹn àbẹ́ẹ̀kọ́ yá ayọ́ alẹ́bí iná àmọ́n ẹ̀yin olùgbàdo òdodo áwọ̀ fòbí lọ́sọ̀ olùwàní àdéhùn tẹ́ ẹ bá ta kókó ẹ̀ olùwàní ẹ pé ẹ pé àdéhùn anábìwá sallallahu alaihi wasallam nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó àdéhùn kúrò àbọ̀nà àmì anábìwá ahaqqu shurut an tufu bihi mọ́tà aláǹtún bẹ́ẹ̀ ìfòròjẹ́ arábìnrin májẹ̀mú bẹ́ẹ̀ gbọ́dọ̀ má pé tọ́mání májẹ̀mú pé méjì ó pé mẹ́ta èèwọ̀n làkọ́kọ́ tẹ ẹ gbọ́dọ̀ pé anábì ni wọn náà ní méje èèwọ̀n tẹ ẹ bá fi sọ ara obìnrin dẹ̀tọ́ fúnra yín tẹ̀lé tẹ̀ bá fẹ́ fẹ́ yàwó àwọn kan máa ń lọ nílé wọn àwọn tó kéré jù ń ni pé wọ́n rí ẹwà o ìgbà táwa wà ní school ní john torí pé school tí orú tèmi náà ti di john nípa láì nígbà táwa ń school john èyí táwọn òbí wọn ní ká mọ̀ máa rí nígbà táwa ń school wọn ní ṣùgbọ́n àwọn tó pé mo ti sápìdù fún ìsúná ẹ ṣe wà límọ o tí wọn bá wá sọ fún èèyàn mẹ́rin bá ń pé ẹ ṣe wà límọ o wàláì mẹ́ta nínú mẹ́wàá mẹ́sàn-án ni ò ní ṣe wà límọ yóò lọ máa mú ìyàwó mọ́lẹ̀ yá ayọ alẹbí iná àmọnà áwò ìbílẹ̀ ọkọ mo lọmọ kan tó jẹ sùdẹǹtì mi mọ́ṣílá àkọ́kọ́ tó wọn àtọkọ rẹ̀ ní ni pé ọkọ láàníyàn fún wọn ṣe wà límọ ó gbàdé pẹ̀lú ìyàwó ó gbàdé pẹ̀lú àwọn òbí ẹ̀ àwọn òbí ń sọ pé inú pálọ̀ la fi ṣe yìí o ní àfidò ẹ sì wà límọ kọlá sì wà límọ nígbà tó di pé ọgá ẹ sì wà límọ àti wà límọ wọn sì wá bímọ ọkọ ní àti wá límọ o àti wà límọ wà límọ ti ṣe rẹ ọgbà ìgbà tó yà ó kẹ́ni wọlé wàlẹ́ mi ti sùgbẹ́rẹ́ báwo ká lọ́wọ́ sí dọ́kọ̀ rẹ dọ́ọ̀lì mọ̀ alábò wàtá sàbúnà wàhálì yìí wọ́n wáyé dàgbọ́ ọ̀hìn àbò irú ẹ̀ wá pọ̀ lórí ẹ̀pọ̀ anábíwá sallallahu alaihi wasallam anábí ni al-muslimun ala shurutihim á mùsùlùmí ibi tán bá jọ mẹ́jẹ̀mú tán bá jọ dá sára sí tán bá jọ gbé ibi tá a bá sọ̀rọ̀ sí mẹ́jẹ̀mú tá a bá jọ ní anábí ni àwọn mùsùlùmí máa ń dúró tì ní o illa shartan halalan aw ahalla haraman tí ìbá ti pé ń fẹnu kò sí jẹ́ nǹkan haram àbọ̀jẹ̀ nǹkan àbọ̀jẹ̀ nǹkan àbọ̀jẹ̀ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ pé èèwọ̀ lábẹ́sọ̀dẹ̀tọ̀ àbáfẹ́ sọ̀tọ́ dé wọn nínú àwọn ẹ jẹ́ ká wà practical ká má wọn ta lè pè ká má wọn ta lè pè ní alhamdulilayi amaliya practical examples ká mọ̀ wá. pápẹ́jú ẹni sìn obìnrin mi ń bẹ lọ́dẹ ọkọ ẹ̀ nínú àwọn àtàkùn àwọn fífún ẹ̀ náà kò jẹ́ pé ó sì pe ìyàwó rẹ̀ nípa ti sọ̀dà kílẹ̀ ìdá subhanallah sọ̀dà kí wọ́n ti nù márùn-ún mùsíbùnà mùsọ̀ mùsọ̀ ọ̀hún mùsọ́ọ̀bù láládánwò mùsíbù lẹ́nu tó gbójú ẹ̀ tó ṣe dáadáa tí n bá tún pé mùsíbù náà mùsọ́ ẹ mọ̀ bá ń dáhùn so a fi mọ̀ pa àjọ wà. alimọ́bù dáàbí alẹ́ rahmatullah wọn ni wà nílò zul nínú ààbò sí ti islam kọ àyè tí mo mara àkọ́ àmì ìsọdá fi hàn. ìta alákòóbìnrin oríṣiríṣi nǹkan làwọn òbí máa ń sọ ẹ̀sìn ilé ẹ̀sìn gbá tó ọ̀bá ti ní lè ṣe mọ́tàdé ẹ̀jẹ̀ kí wọ́n á mú àwọn examples mi nílùú wa tóbìnrin bá dáwọn jẹ̀mú pẹ̀lú ọkọ ẹ̀ nígbà tí wọ́n fẹ́ràn àwọn afá máa ń pe àwọn kankan ní pé wọ́n máa ń pàrọ̀ àgbẹ̀ àṣòro tó fi là á. yàtọ̀ fún mọ́jẹ̀mú èyí tí sẹ́rí adé kalẹ̀ pé ká fi sọkọ àtìyàwó de lẹ́tọ̀ ara wọn àṣòro tó fi là á kò bẹ́ẹ̀. ṣé ọmọ ìyó àfọ̀ ṣùgbọ́n nǹkan báyìí báyìí àfẹ́ tó ṣe. nínú rẹ̀ kóbìnrin sọ pé ẹ ọmọbìnrin kan wà nọ́ọ̀sì ni ọkọ rẹ̀ bá lẹ́nu pé nọ́ọ̀sì ọkọ wa ń sọ kódà we don't like profession yìí ní ìsàlá the only thing that can kàn ṣe ni pé kò ní jẹ́bà àwọn public báyìí ìyàwó ló fara mọ́ nígbà tó délé tán ọkọ níyàwó tòun yìí ṣùgbọ́n tí ó máa lọ ṣiṣẹ́ lọ sí tù. náà zulmun al-muslimuna ala shurutihim ẹ wá ní àwọn òbí rẹ̀ wọ́n mọ̀ sí pressure pé àwọn òbí rẹ̀ wọ́n wọ́n wọ́n yọ lẹ́nu èyí tí máa ń fà ń gbà mí nù. obìnrin pọ̀ ń lé ayé èyí téèyàn fi fẹ́ nìkan wọlé téèyàn wàá jàǹbá àdéhùn yá ayọ̀ alladhina amanu awfu bil uqud. المسلمون على شروطهم ìkànnù ṣé kò ní sàn bí tèmi ọ̀sán lọ. wọ́n ní tó bẹ̀rẹ̀ bá sọ fọ́kọ rẹ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ yàwó mi nǹkan tìláàfù ń bẹ láàrin àwọn onímọ̀ pé ṣé pé ẹ ní fẹ́lẹ́ ní ìbánilé òru pé ìsìn ìgbàlẹ́yìn ìsìn pẹ́ kan fẹ́lẹ́ ní òru tọkùnrin tẹnu ẹ bá dùn tó bá nìyà ọ̀ kí náà ń sì ń ṣe. ó lè fọ́nì ṣe kí n dílé yẹn ń wá ọmọ yóò padà wá lórí ẹbí tí yẹn bá fẹ́ fọmọ alákọ̀wé kórì ẹ pé ni o tí yẹn bá fẹ́ fọmọ alákọ̀wé kórì yẹn pé o fẹ́ lọ fọmọ pòfẹ́sọ̀ wàá farabalẹ̀ dáadáa ni o ìbọn fún wọn sẹ́ẹ̀tì trap fún ọ ọ̀dọ̀ àwọn ẹ̀sẹ̀ fún náà ló ń ṣe yìí mọ̀jẹ̀ kan sí wa mọ̀jẹ̀ kan sí wa búra wa ọ̀tá. àwọn onímọ̀ ètò fẹsẹ̀ lẹ́jọ́ pé bá fóbìnrin ládéhùn pé ẹ̀ ní fẹ́yàwó mi mọ̀jẹ̀ mo tún fẹsẹ̀ rin lẹ́ni tẹ ẹ bá fẹ́ ìyàwó mi ilé ó dàrú àbí kò ní dàrú ó wá kù dájọ́ àwọn obìnrin màá fẹ́ kẹ́ béèrè dájọ́ níta bá débi béèrè bẹ́ẹ̀ tó lòun ò ní ṣe tó bá ṣe é kí ni ìdájọ́ rẹ̀ ẹnu tẹ̀mí kó lẹ́sìn gbọ́ pé ya títà fún. wàá bẹ́ẹ̀ ọkùnrin tó sọ fún ìyàwó fún òní fẹ́yàwó mi mùsíbùn náà mùsọ́ọ́ àmùsọ́rọ̀. Mùsùlùmí nítorí pé sára sí ó tó ó ti sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ti yóò lọ ilé ìwé. Sẹ́dọ̀ tó dá bá sílẹ̀ bí bá àwọn àlùmọ̀dá sọ fún mi. Yóò máa dá nǹkan tó ní àwọn tó fẹ́ ṣe nígbà tó léwu ní bí àwọn ilájú ọ̀rọ̀ mú ṣe ah, ní ọba débi àdúgbò nù ó. àtàjò tẹ̀rí nù nǹkan ti máa ń da ìdílé rú náà tààjò ló sàbùdà polygamy polygyny oníyàwó ká ó wá fẹ́ doníyàwó méjì àfàkùnrin jù. mo sábà máa ń sọ kankan mo ní ìyàtọ̀ ń bẹ láàrin pé fúlàánù rọ́jùn wà fúlàánù zaka nígbà táwọn fẹ́ràn yẹn mìíràn wúlá ní minal mu'minina rijalun minal mu'minina rijalun ìyàtọ̀ ń bẹ láàrin pé èèyàn jọkùnrin àti èèyàn tún jọkùnrin tẹ́rí ọkùnrin méjì ni ọkùnrin ti pé pé kílẹ̀ bí o akọ́ńbàbò ọkùnrin kan nù ọkùnrin ni pé ní nàmbà sí nàmbà tìtì nínú ló kù tó wà mẹ wàlọ eléyìí tí mo ń sọ yìí mo ń sọ eléyìí tẹjìrìbà mo dẹ̀ ń sọ bí kò lè sọ̀rọ̀ ha lójútó ọkùnrin kọ́ ló lè fẹ́yàwó méjì ẹ̀rẹ́ wa tó ń bẹ nígbà tó fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì mo ní afáyà lè fẹ́yàwó méjì wọ́n ní asòfàànà ah, ló ń <laughs> fẹ́yàwó méjì o. ala ó fẹ́ àwọn méjì láti bí ọdún bíi méjì tó ti fi ye yẹn wàláì ó àmàlà rẹ̀ ni obìnrin yẹn wá sí kan. kọ́lọ́bà tó ṣàforíjì fún gbogbo wa. ọmọ ẹyọ kan tó ń bẹ lọ́wọ́ kan kí ló fà á máa padà wá síbẹ̀ torí pé n tí ìyàwó n tó ṣàfẹ́kù lára ìyàwó tó wà nílé nígbà tí yẹn wọlé ìyàwó tó wà nílé dá padà bó ṣe dá padà ọkùnrin ò balance ni. ìyàwó tàkọ́kọ́ tó wà nílé ó ń retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀ ọkọ ń retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀ ìyàwó yẹn fi dùn ó wá torí yẹn lọ fẹ́yàwó mi bó ṣe wá fẹ́yàwó mi ìtàn ìyàwó yẹn wá padà wá dá kínní yẹn padà síbẹ̀ ó tún wá fi magí àti kọrí ó tún wá fi fún un. bọ́mọ ti bí ṣe bí kílò wá ṣe ń bí. Mọ̀síbù náà mú sọ́ọ̀bù. àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lè lè ọ̀rọ̀ gbé tí mo sọ pé wà láì ìgbà kó sàmàǹdì là ìgbà mo tí àwọn tó wọ́ ọ̀rọ̀ tí àkọ́ yìí ẹ̀yìn náà mọ̀ fi níta rí tí mọ̀ jọ ṣé rí anábà muhammad sallallahu alayhi wa sallam anábì ní innamal a'malu binniyat innamal a'malu binniyat gbogbo ṣẹ́ pátá odó sórí àníyàn ni wà innama likulli imri'in ma nawa nígbà tí wọn bá dé nílá àníyàn ilẹ̀ fún tẹ́yìn orí lọ́dọ̀ ọlọ́run tó ṣe kọ́ ibùn fèmí rahimahullah wọ́n ní gbólóhùn àkọ́kọ́ sábàb gbólóhùn kejì láti ìgbà pé kálukú náà ní mẹ́rin ní tó gbà lérò kó tó ṣe nǹkan ẹni tó kálukú bá gbà lérò yẹn iná ẹ̀mí ní tí ó rèé lẹ́sàn láyé àtàlákè àmọ́ tẹ́lẹ̀ àwọn àwọn ọkùnrin ti ń bá wọn nínú problem tá a fi máa ń da lérò ni pé a máa ń ní wrong intention nígbà ní a máa ń ní àníyàn tí ò dá láti kó yàwó láti fẹ́ yàwó mi nínú rẹ̀ ni àlùmọ̀fà àkọrọ̀ ẹlòmíì fẹ́ fẹ́ yàwó mi láti ṣe fáàrí ó wà o pé àwo wà tẹ báwo tí yàrá bá jẹ́ àfa ẹ mọ́bìnrin yàrá fa ò ní Quran kẹ́ ẹ Quran àti àáfò ní Rukia tí ò ní fẹ́nu àwọn ọmọ tí ń kọ́ àbáwọn ọmọ tí ń ṣe Rukia fún ọ̀nà ọ̀nà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ fún. tí ó fẹ́ wọn sílé èyí tẹ́lẹ̀ mi fẹ́ fẹ́ yàwó ni pé àfáàrí ni àfá èèyàn lè lówó kó má ní ọpọlọ tí ó fi ṣe àwọn kejì ó má sọ fáwọn obìnrin lọ́dọ̀ wa mọ́ni look àwọn tá à ń ṣe ń bí ìkún sẹ̀sìn dáadáa rèé o orí wá pé o kọ́nà tó gbé ọmọ pé sí o mo ní look sórí tọkọ ẹ bá fẹ́ ìyàwó kejì tó tó bá yẹ kó ní láti ṣe ìyàwó kejì má dúró tì o tó bá ní wálkọ̀ mọ́ ìwọ ló máa wò òsín tó kàn mí wọn àrán mi fẹ́ ṣùgbọ́n ó ń bẹ́nu àwọn kan gbà ní ìta máa ń sọ fún wa pé ẹ tó ìyàwó kejì ṣe wọn yìí gbà ní. because wọ́n bá pé àlàǹtà ṣááṣe àmúta àmọ̀ pé òun àṣẹ ẹ̀ ń pa mí láṣẹ ni sẹ́mi ni mo bí tí màá ti pa láṣẹ. mo dọ̀dọ̀ ọmọ límìtì ara mi gbọdọ̀ mọ ṣe ṣe tá a bá sọ pé yorùbá sọ pé inú ló dùn tá à ń bọ̀ rẹ̀ jẹ́ kọ̀ a ti bálẹ̀ ayé débi pé ẹlòmíín yan àfa rẹ̀ ló di ẹlòmíín kò lọ́dọ̀ ṣéèkù kan bọ́ sọ́dọ̀ ṣéèkù mi tó pé ṣéèkù yẹn dá lẹ́jọ́ tí ò fẹ́ lórí ìyàwó ẹ̀ káyọ̀ rẹ̀ mọ̀ sí bàjẹ́ ni. mo fà yàn àwọn brothers wọn jẹ́ àwọn tòlábùlẹ̀ ẹ̀lú bàlì mọ́ṣáìkì ó ń bẹ nínú ọdún lẹ́gbẹ̀ẹ́ wọn ṣe masters wọn lọ́wọ́ nínú sẹ̀ríà lẹ́yìn ìgbà tó ti parí yunifásitì nínú àwọn brothers àwọn ọmọ tóra àwọn ọmọ tí ò mi kì í lè pè wọ́n bẹ́ẹ̀. kí ni mo fẹ́ lù pàtàkì look kò sáàyè fọkàn lọ́mọ ṣèyàwó kan bí o fi ara balẹ̀ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ pé àwa là ń kọ́ yín gbàkánà àwa ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn tó máa ń ṣe min ajli tahaddi tẹ́rí al'amuru jiddun al'amuru jiddun ti bí afọ wá pé salafun jidduhunna jiddun pé nǹkan mẹ́ta kò sí ń bẹ̀ ẹlòmíì ń bẹ ọ̀gá orílẹ̀ ayé àfáwà tó kìkì náà lẹ́yà sí pé tó kìkì ò dání tahaddi nígbà míì ìpèníjà láàrin ọ̀rẹ́ ìmọ̀ jẹ́ kẹlòmí ò lọ ṣe bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ tó bí a ti sọ ọ̀rọ̀ a ti sọ a sọ bí kan máa ń dá padà ẹlẹ́ẹ̀kejì àwọn máa ṣe mi ní láti ìyá apá alákọ̀ọ́kọ́ inú mo ló ṣe ọ̀rẹ́ wa ó fẹ́ ìyá apá alákọ̀ọ́kọ́ ọba tó dá wọn sọ pé nàkẹ́ ìdàkú nàárín ìnàkẹ́ ìdàkúnná olúwa ní ètò obìnrin ètò tó tóbi ni o bẹ́ẹ̀sì ṣe burú tóun olúwa fi ìnàkẹ́ ìdàṣẹ ìtọ́ni kánàdọ̀ àyíká olúwa ní ètò ìsúlẹ̀ olúwa ẹ̀yìn obìnrin a ó tóbi ẹlòmíì ìyàwó rẹ̀ ló fẹ́ kán ìyàwó ló padà kán ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe tàá tí ò fẹ́ dalẹ̀ ara ẹ̀ rú ó gbọ́dọ̀ ní àwọn agrod tó hasana ìnámàlẹ̀ amalu bin niyat nínú agrod tó dá sílé òfin ní dàrú oní kí ni arọ́gbà tó fi dọ̀rí ìyá kí èèyàn fẹ́ bímọ púpọ̀ ó lè fà á nígbà míì èèyàn lè fẹ́ ṣe àlàáfà obìnrin míì obìnrin obìnrin kan ò tọkùnrin míì kò tọpọlọpọ ọkùnrin ìgbà míì ló ti máa sọ àjẹ wàsáwà èyàn wẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ kí n kún dodo bẹ́ẹ̀ mo wá ní àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ ní mazalik mazalik ta'addud àwọn ibi táwọn tán fẹ́ máa ń ṣe ìyàwó méjì mẹ́ta ibi tán ti máa ń yọ̀fẹ̀ ṣubú ibi tán ti máa ń sì í gbé sílẹ̀ fi máa ń dàrú alákọ̀ọ́kọ́ wọn ni àlùkò sọ́rọ̀ ìrìn jọra pé ìjọkùnrin tí ò bá ti tó wàhálà ni sèfà ibùn fèmí wọn ni fásádà ayé àwọn ọkùnrin bàjẹ́ nígbà tí àwọn obìnrin ayé àwọn obìnrin bàjẹ́ nígbà táwọn ọkùnrin tán di ẹni tó fọwọ́ yẹpẹrẹ mú àlámọ̀rí ni tọkùnrin bá dúró dáadáa ilé ò ní bàjẹ́ nǹkan tí ò dá kò ní ṣẹlẹ̀ nínú ẹbí kí ni màzọ́ yorùbá fi mọ̀ pé ọkùnrin yóò tó lọkùnrin nínú rẹ̀ mo pè kan ní tafa sí ìlú ń máa kó o la ká fẹ́ fẹ́ ìyàwó mi wọlé ká máa wá tún pẹ̀rẹ̀ pẹ́ẹ̀rẹ̀ nípa tàkọ́kọ́ nípa tẹ̀kejì ká máa túkalẹ̀ ó ń wọ́n nínú ọkùnrin tí máa là ń bẹ̀. tọkùnrin bá ti ṣe báà máa ti mọ̀ pé eléyìí zakaru ni kì í fẹ́rọ̀ jù ilé mùsọ́ọ̀bù ni kì í ṣe mùsíìbù kí ni nǹkan tí mo mí. mo fẹ́ fẹ́yàwó kejì mo fẹ́ fẹ́yàwó kejì bákan mo wá ń lọ sọ fún láàrẹ pé òun yẹn ọ̀pọ̀ wọn tẹ̀sẹ̀ fún ni yẹn situation tán jọ pẹ̀lú àwọn ọmọ ọ̀dẹ ní ẹ̀sà. òun fún ní òrìjó ohun tí ó máa fi ṣe yẹ̀yẹ́ rẹ̀ ilé ò lè tò àfà. abẹ́lómi tí ó lọ máa dá yẹ̀yẹ́ ìyàwó àkọ́kọ́ lẹ̀ tó ń tó bá rí lọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ téèyàn bá fẹ́ da lérú tẹ́ẹ̀ fẹ́ fi tẹ́lẹ̀ kejì ní máa ń lọ báyìí. ṣùgbọ́n ọkọ náà nígbà míì ni ó ti sá fún bí ìyá lè ṣe rí yóò tuntun wá sọ àṣírí bí ẹni tí mo náà ṣe rí eléyìí mùsíbà ni rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó ń ṣe wàhálà ni pé kọ̀bùlù ṣòro ti òòlà àzọ́jà ìyá ni ìzọ́jà ti òòlà obìnrin àkọ́kọ́ kó mọ ẹgbọ́kọ sí kọ̀ǹdíṣàn tíṣẹ̀ríà ò gbé sí nítorí kó fẹ́ ṣèyàwó mi kọ́kọ́ mọ àwọn asáré gba kọ̀ǹdíṣàn yẹn ìlú ò padà dàrú ni experience ni mo fi ń sọ̀rọ̀ fá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ṣàlá àkùkọ change ilé wa náà ní kò sí wàhálà ọkùnrin ti bá wọn fà ọkùnrin ti bá wọn onígbógbó afọ́fẹ́ bá dẹ̀rà fún ẹ̀rà fún mi náà ah marhaba wallahi anta musab májẹ̀mú yẹn ta ló dé májẹ̀mú yẹn káyì ẹ̀dẹ̀dẹ̀ sọ fún standard nísìnyí tóbìnrin bá fẹ́ ẹ̀yin obìnrin mò ń bọ̀ wá bí tàwọn ọkùnrin ẹ má bínú o bóyá níbi ìbéèrè ẹ ti ẹ̀ bínú. náà ni mò ń sọ mo sọ pé kéèyàn da mọ́jẹ̀ mu lọ́dọ̀ wúlá kó wá dàbí ẹni pé òun ló fẹ́ dìkítì tóònù bí nǹkan yóò ṣe lọ. afa luke ọkùnrin jájọjọ ọkùnrin o òkè kọ́ńpáǹtì tẹnìkan ni. Okay, ó ní flat kan ń bì ó ní kan ń bì tí wọ́n gúnra wọn ìyàwó ẹlẹ́ẹ̀kejì wa ìyàwó tó wá fẹ́ gbà yàwó ó wá sọ pé a lè jọ gbé nínú ilé ìhìn lè máa rí báyìí ọkùnrin ní ìfẹ́ wàhálà torí wàhálà tó fẹ́ wàhálà gẹ́gẹ́ kan dálẹ̀ àwọn nǹkan wọ̀nyí nítorí alùpùsùrù fẹ́ rojú ọ̀la ọkùnrin ò jọkùnrin máa nígbà míì tíyàn bá dẹ̀ rí àwọn ọkùnrin yóò sì jẹ́ kéèyàn tó lọ́mọ kíyàn bàbá wa mẹ́sàn-án mẹ́wàá gbogbo wa yìí àwọn bàbá wa ọkùnrin ni wọn èmi ò sì rí wọn bí tán ti jẹ̀fẹ́ rí pẹ̀lú àwọn ìyá wa bóyá káwọn ṣe fún àmọ́mọ́ bá ṣe dáwọ́rà mi lórí pé bóò lọkùnrin ti máa ń jọkùnrin láì jẹ̀fẹ́ láì ṣépè ó wà o àṣàlíbù rẹ̀ wà o nínú àwọn nǹkan tí máa ń fa ni ẹ nínú àwọn nǹkan tí máa ń fa náà ni àtàsálòt nítorí ìbúra lérò pẹ̀lú tàsálòt wàlháwàs ò ní pé kí ẹni tó ń bọ̀ abẹ́ni tó wà nílé kó máa jẹ gàba lórí ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ ká lọ páyọ̀ ọ̀la ọ̀la ìyẹn fẹ́ fẹ́ ìyàwó kejì ìyàwó tó fẹ́ fẹ́ àbí kẹta níbi iṣẹ́ ẹ ti sọ̀rọ̀ nínú mọ́tò ó délé ó sọ̀kalẹ̀ náà ọ̀rọ̀ lẹ́ ń sọ. ìyàwó tẹjọ máa ń sùn ó tún wà lọ tilẹ̀kùn mọ́rí yàrá àlejò ọ̀rọ̀ náà lẹ́tọ̀ sọ wallahi anta zalimun anta zalimun anta zalimun. ẹ̀yin lè ti ń dalérú kó tó di pélé tó because ẹ ti ń jẹ́ kéé tó ń bọ̀ ẹ ti ń jẹ́ kó ní impression tó ń wà important náà. ó dá irú kọ́ọ̀lù àkọ́ọ̀lù dàbọ̀ yìí gan kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn wa ìdájọ́ rẹ̀ ní pé láyé jù kò tí sákídù lórí pé nǹkan tó ń dá wàhálà alẹ́ gan nígbà míì kò ní sí trust mọ́ ìmọ̀ ìgbẹ́ àbúrò ọkọ mi ti parọ́ ẹlòmíì ìnáwó ń kọ́ ya subhanallah obìnrin béèrè owó lọ́wọ́ ọkọ rẹ̀ ọkọ ní kò tíì ó dẹ̀ rí in tó fi sẹ́ǹdì owó sọmọ tí ò ti tẹ̀ hundred thousand tó wọ́n ló ń tẹ́lẹ̀ rúfá ó sì mọ̀ pé tó bá wọlé náà tẹ́ kìí sí bó ṣe máa fún nu àbí ṣe bó ṣe máa fún ni ní tí mo fẹ́ fi ṣe rí àwọn tó sáwọn pàápàá ṣe ṣe ìyàwó mi nígbà míì àwọn ẹni mọ̀ ń dalérú ìyàwó èyí tó wà ń lénu ti wá fún gbàdé ẹ̀ lè pé kódà nǹkan mi tó ń bọ̀ yóò jọkọ̀ gbé lélẹ́yìn ṣùgbọ́n tá a bá ṣe nǹkan pẹ̀lú tawasut pẹ̀lú wasatiyya tí islam ní ká ṣe tí yóò rí bẹ́ẹ̀. tí èèyàn bá tẹ bá ń sọ pé ẹ yọjú sílé ọmọ kan nísìn ẹ mọ̀ pé lọ́sàn-án ẹ mọ̀ pé láàárọ̀ rubbish lẹ́ ń ṣe bíkú lè sọ̀rọ̀ ọ̀hà. kódà kó jẹ́ àǹfà wọ́n fi ṣẹ́rí ẹ̀yìn àwọn tó jẹ́ tulabul ilm. ẹ jẹ́ ká jẹ́ example dáadáa example wo ni màá jẹ́ fáwọn ọmọ mi tẹ́nì kankan máa fi kíkan máa rẹ́rìn fún ṣùṣù gan ni kíní kan sísá kíní kan tó mo ni mi ìdí àpá sísá kankan. tó àwọn ṣìṣìṣìṣì ìyàwó máa rí pé ah, kò sí trust gbẹgbẹ owó ní sheik wa dà báyìí ọ̀pọ̀lọpọ̀ ó máa sọ̀rọ̀ pé ó wú ni nǹkan tó wá lákèésí tó correct ni o àwọn míì wà mí ìdí lọ síbi àwọn yẹn àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó mo pè ní àlàáfíà awamil alkharijiya àwọn kan ní tún jẹ́ pé ìta ló ti ń wá bẹ̀rù influence social media tẹ́lẹ̀ ibẹ̀ ní ilé ibẹ̀ ló ti ń dàrú àwọn ètò oníṣe pẹ̀lẹ́ bí ìyàwó ètò oníṣe pẹ̀lẹ́ bí ọkọ nígbà tá a bá ti pọ́n wọn lé ẹni tí ò bá bọ̀wọ̀ fáwọn òbí ẹ̀ ilé rẹ̀ máa dàrú fáwọn òbí ìyàwó ni mo sọ obìnrin tóun náà ò bá bọ̀wọ̀ fáwọn òbí ọkọ ilé yẹn ò lè rójú ẹ wọ ẹ má jẹ́ ká tanra wa jẹ́ o àwọn òbí mi wà tán bá sọ pé ìyàwó ọmọ wọn ò lọ yóò lọ o kẹjọ tán nígbà Ibrahim sọ pé ìyàwó Ismail kò lọ ó lọ àbí ò lọ nígbà tí Umaru sọ pé ìyàwó Ibn Umaru ó lọ ó lọ àbí ò lọ níta sọ ni pé gbogbo ìyàwó gbogbo ọkọ ẹjẹ àtúnra wa ṣe nílé àná ẹni tí ò bá ti túnra rẹ̀ ṣe nílé àná ìgbéyàwó rẹ̀ ó máa ní problem ó lè sọ pé wàá tíyàwó rẹ̀ ò ní problem bọ́ ijó tí bàbá bá ń sọ ìyá tó kọ́ sí nínú rẹ̀ ò ní dùn ní Yorùbá wọ́n sọ pé àyíyàn ẹni ló dì lódorí àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí máa ń da ilé ní ọdún ni mo mọ̀ pásìkò ti tó ọ̀hún ṣùgbọ́n ṣé kí n tó. أكرم الله طيب nínú àwọn nǹkan tí ẹ jẹ́ kí n lọ síbi nínú àwọn kan tó tún máa ń da léèrú and the shoes tó hmm. jẹ́ pé ọkọ àtìyàwó kí ó di pé wọn ò dá ara wọn mọ́. Ṣẹ́rí, nígbà tá ń sọ pé al-mushkilatu zawjiyya, ní tí ó kọ́ wà lọ́kàn yẹn ni pé bóyá ìdá kan nínú méjì rẹ̀ ọ̀rọ̀ ọ̀nà ṣóòsì ni nítorí pé àtúntò làwọn lò ṣòwò ọ̀rọ̀ tó yẹ pé máa ń wá ní gbogbo ìgbà ni ó dàbà ń sọ̀rọ̀ tawhid àwọn obìnrin ó béèrè ọ̀rọ̀ tó jẹ mánu ṣòwò àwọn ọkùnrin náà ó béèrè rẹ̀ ṣùgbẹ́ nínú nǹkan tó ń dà lérú náà nínú mọ̀ṣíkìláàt tó ṣe pàtàkì lábẹ́rù mẹ́nuba ọ̀nà ṣòwò ẹ jẹ́ kí n kà mẹ́ńṣọ̀n àwọn mọ̀zọ́ irú rẹ̀ sínú ṣòwò bá ti wọlé ẹ máa ń fa àṣàbò àṣàtúmọ̀ wà ìhánà ó lè lídìí sí àdọ́p ọkọ lè máa fìyàwó wẹ́ntì ò dáa yóò ti gbàgbé ọ̀rọ̀ anábì pé wà látún kọ́bẹ̀. ọkọ lè máa búyàwó ìyàwó náà lè máa dá tiẹ̀ padà ó lè di pé wọ́n jọ ń jà ó lè di pọ́kọ́ lu ìyàwó dodoro àwọn eléyìí nínú nǹkan tó máa ń bí nọ́ṣọ́ọ̀fù ni tó bá yẹ pé nínú oníyàwó méjì tọkùnrin bá ń pè síbi kan ju bi kan lọ níbi tá a ti gbọ́dọ̀ fi ibi tá a ti gbọ́dọ̀ fi ó ní ibi ara àti fi ojú ṣe ṣùgbọ́n ọkàn lèèyàn fi máa ń fi sọ́dọ̀ ìyàwó kan ju ìyàwó kan lọ ẹni tó bá fi fara fi iná lè rọmọ dàrú tó bá jẹ́ oníyàwó tó bá jẹ́ oníyàwó méjì àti jù bẹ́ẹ̀ lọ. bákan náà èèyàn lè máa ń obìnrin kẹ́ sọ pé kó láìkẹ́ adopt ìyàwó ta'ala anha ó ní Ànábì sallallahu ó ní kò na obìnrin rí àbẹ́ẹ̀kọ́ bákan náà náwó lẹ́tọ̀ ṣẹ́ẹ̀kì tá à ń dọ́ńdà tá a wọlé ọ̀rọ̀ náwó ni apá ìyẹn máa ń náwó ni. ilé tọkùnrin bá ti náwó kò lè dùn tóbìnrin bá jẹ́ ni ọlọ́run tó bá jẹ́ ni dáadáa wàláì tọkọ rẹ̀ bá ní púpọ̀ tó bá rí i pé tọkọ yìí bá ní yóò ná obìnrin máa ń ní faradà orí mi ò dárú bẹ́ẹ̀ ṣé wọ́n wáyé o. bó mọ̀ pé jọ́ tó pọ̀ náà àmà àmà dàtà bùlọ lọ kò wá fẹ́ ṣe mọ́sánà yẹ́rí yẹ kan wá kó jáde fún ẹ̀ ilé ò máa dàrú ìyẹn ni àgbẹ̀kọ̀ ahun káwọn dàrú kan wà fún ọmọ àdìsọ làwọn ọmọdé ní ẹ̀ka làǹtó ń fẹ́pọ̀ nàfàmọ́ tẹ̀sẹ̀ bí bí àwọn ìtàgbọ́ àwọn ìlà òjò sàmù gbogbo tó bá ní ná tẹ́yà bá ti ń wá ojú rẹ̀ ọlọ́run bá lórí àwọn ará ilé á fi náà dà ẹ̀fọn yá ìlú èmi máa sọ fáwọn èèyàn lọ́dọ̀ àmọ́ ní gbogbo tẹ́ bá ná lórí ẹbí ẹ máa ṣe ètò sáàbọ̀ ẹ̀ ìtumọ̀ ètò sáàbọ̀ yẹn pé ẹ máa ran kàyàn san lọ́dọ̀ ọlọ́run ẹ bá bẹ́ẹ̀ tí àbá ti ń ṣe nǹkan pẹ̀lú ẹ̀san ẹ máa fúyẹ́ lára èèyàn ẹ máa fúyẹ́ ẹ wọ àwọn ṣèkì ní ìsìn ìgbà nígbà bá gbé lóṣà bọ́n ti fẹ́ rìn àbúyá subhanallah wọ́n rìn kẹ̀kẹ́ ẹ̀san wa gbogbo ń tọkùnrin bá rí kó náà tó bá tún àpẹẹrẹ sanwó àmẹ yóò jẹ kó rọrùn ní ara èèyàn ẹ jẹ kí n lọ síbi àìsòlóòlì láàrin ìṣẹ́jú bíi méjìlá àbọkù tí wọn fún mi nínú pòlóòlì kí ló nà báyọ má burú bẹ́ẹ̀ náà ní tẹkù àlọ ẹ jẹ onífin kankan jama khutbatul haja ẹrù ó wá fi anabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ tó bá fẹ́ sọ tó bá fẹ́ sọ̀rọ̀ níbi ìyàwó àbí ibi ìyàwó ànábì máa ń ka kútúbà pẹ̀lú káàdà bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀kọ́ lẹ́yìn ìdúpẹ́ fọlọ́wọ́ ọba àti ìwákùn lọ́wọ́ ọlọ́run àti gbogbo tánàbí máa ń sọ àwọn àyà àtúntẹ̀ tánàbí ó kàn àyà kìíní àyà takò àìpayọ̀ ọlọ́run ọba yẹn tó ń pè ní ìpayọ̀ ọlọ́run ọba nǹkan méjì náà ìpa òfin ọlọ́run ọba máa ìjìnà sí nǹkan tọ́lọ́wọ́ bò ń fẹ́. nínú nǹkan tí máa ń sọ ọkọ di ẹni yẹ̀yẹ́ tí máa ń sọ ìyàwó dẹni yẹ̀yẹ́ tí wàhálà tí wọ́n wà nínú ẹbí òun náà ni ìyapa àṣẹ ọlọ́run wa. ìyapa àṣẹ ọlọ́run ó pọ̀ nígbà táwọn obìnrin tí wọ́n máa complain ẹni tó kàn ń wò lórí fún ọ. ọdún mọ́ni ẹni tí ààbò ń wò ẹ̀yìn olùsọ́pàájọ́ ń wá lọ́pọ̀ ni o ní tábù wò lórí fọ́ọ̀mù jẹ́mọ́ tí èèyàn bá ti yẹ̀yẹ́ lọ́dọ̀ ọlọ́run èyí ó lè yẹ lọ́dọ̀ àwọn èèyàn náà ìyàwó kọ́kọ́ mọ́bi tó ti ń wòkú olórí fọ́ọ̀mù oníyàwó ń lé òun wo obìnrin òun mọ tí ò yẹ kó wò lórí fóònù ìyàwó ò ní ní síkọ̀ táwọn ilé náà tó máa ń ṣe báyìí ọlọ́ba ṣàánú wa bẹ́ẹ̀ náà ni kọ́kọ́ náà káyàwó ẹ̀ma bí tó náà ti ń wo tó náà ti ń wo fíìmù tàbí tó ti ń wo òkú wò tíkù ọlọ́ ìpayọ̀ ọlọ́run ọba ló fi dé pé anájú wa sallallahu alaihi wasallam anábì kí takù lọ́ àfi nìsa ìpayọ̀ ọlọ́run ọba lórí àwọn obìnrin kí ni túmọ̀ ìpayọ̀ ọlọ́run ọba yẹn kí nìkan tàbí ẹ̀fà yọ̀ ń lójú táàmù lójúṣe lọ́kọ̀ ẹ̀yà màsí gbogbo ń tá a mọ̀ lójúṣe níyàwó ẹ jẹ́ ká máa ṣe ní ṣókí kí lójúṣe tọkọ àdàbí ni à ń tún ṣe ìmọ̀ ha ìlà fàáyì tó bá ti ń jẹ ìyàwó máa jẹ irú kí ni ó máa jẹ lè fi kòtò sáátìn ní sáátìn ẹni tó bá ní tó pọ̀ olúwa ni kó nẹ́ni náà tó pọ̀ ọ̀nà kó dìrọ̀ alẹ́ eré sùkúrú pẹ̀lú yóò fi bí máa ta ọ̀nà ẹni tó bá ní níwọ̀n bá tó nẹ́ni wọn bá ànábì máa fún jẹ nínú tó bá fi ń jẹ bákan náà wàtẹ̀kísọ́ wà ha ìdàkídàsẹ́yìn tó bá ti ń dáṣọ máa dáṣọ fún ìyàwó ẹ̀ kí ìyàwó ó máa fi ẹjọ́ sùn pé òun ò jẹ́ ju jìlìbáàbù méjì lọ lábọ̀dún márùn-ún mọ̀síbù náà mọ̀sọ́ọ̀bù mọ̀sọ́ọ̀bù wọ́n tẹ̀kísọ́ wà ha ìdàkídàsẹ́yìn ìpayọ̀ ọlọ́run bá nìyẹn anábì sallallahu alaihi wasallam kí lànàbì sọ anábì sọ pé wàlá àtọkọbẹ wàlá tẹdìrìbì lọwọdì ha gbogbo nítorí kó ṣẹlẹ̀ àìtóbìnrin lójú èyí tó dáa jù ní ká má ná ìyàwó ẹni ẹ jẹ́ kí n sọ òdodo kan fún wa mí mẹ ẹnì kẹka tó lè nà ìyàwó tí ò ní dẹsẹ nínú zamani táwa yìí ẹnì janirọ ilé ẹ̀kọ́ làwà o mí mẹ ẹnì kẹka tó lè nà ìyàwó rẹ̀ tí ní jáfẹfẹ tó bá gbé e dé tó bá dé déwájú iwájú sẹ̀ríà tó bá ní ṣòro tuta tí wọ́n ń ná ìyàwó ní sẹ̀ríà court ohun wọn téèyàn ọgọ́rùn-ún bá ń ná ìyàwó bóyá láti rí ẹyọ ẹnìkan tí ó mórí bọ́ nípa tó ti ṣe àṣejù. Fẹ́rẹ̀mí ni wọ́n nà ìyàwó, wọ́n láti kọ́ bẹ̀. Bákan náà má máa yà àbùkù lára ìyàwó. Àwọn obìnrin ní ìkàkùn púpọ̀ tó bá tiẹ̀ sí pọ́jọ́ orí bá ń lọ ẹ wò gbà tí ìyàwó ṣe sábìt sábìt bẹ̀ǹkọ́yì nígbà tó bá rẹ̀ pé ìwà náà sọ̀rọ̀ àfẹ́lá ọkọ mi sábìt ó fi ẹ̀yìn mi jọ tiẹ̀ nígbà tó yẹ pé gbogbo ikùn mi ikùn tó papọ̀ yìí ó ní mo fi bímọ fún un ó ní akala ṣàbáàbì akala ó ní tí mo fi ń dọ́mọge ni ló ó jẹ́ wọ́n ní ó jẹ́ ọmọge mi kí ni túmọ̀ ẹ̀ ó túmọ̀ sí pé ó ṣe ṣe kí ni ó ti lò mí ó nígbà tó á lò mí tán ó wá fẹ́ pọ̀ mí ilẹ̀ ńkọ́ ẹ̀sìn ó ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ìyàwó Aisha radiyallahu ta'ala ni àjọ àtúntò ọ̀rọ̀ yẹn ó ní subhana alladhi wasi'a sam'uhu kulla shay ọ̀nà ọlọ́run bá dìrẹ̀ kò pamọ́ fún ibi téèyàn kéríkéyìn ó dún ọlọ́njọ́ bí èèyàn kéríkéyìn ó dún tó àbí kó dún máa ọlọ́ọ̀bá gbọ́ ó ní arábìnrin complain fanabi ó ní wàláyé innaha la yakhfa alayya ba'du kalami yìí ó ní tí ń sọ díẹ̀ díẹ̀ gan pamọ́ sí mi tí mo jù wá ní olé bí kéèyàn jókòó ń bí níbi gunlé kẹ́nìkan máa tẹ̀ sọ̀rọ̀ níbi nígun kejì ó ní ìgbọ́n tí ń sọ ọlọ́ọ̀bá pè ní fèsì ọ̀dẹ sami allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki òun ni pé kí ẹni tó bá jọkùnrin kó payọ̀ ọlọ́run pa ẹ má ti ìyàwó yín gbòmí fòwe ẹ má sọ tí ò da obìnrin máa ń need assurance mo sọ fún wa nípa àdéhùn omi zárẹ̀ pé anábì sọ pé gọ́yọ̀rọ̀ a ní láwùjọ àlejò sórí ìfẹ́ wa àlùkalẹ̀ ní ìní ọ̀ọ́lẹ̀ ẹ mọ̀ fún àwọn ìyàwó assurance, ó máa ń jọ́ kàn wọ́n balẹ̀ kódà kí n àfẹ́ fẹ́ ìyàwó mi wà fún l'assurance ìyàwó mi tí mo fẹ́ fẹ́ yìí o obìnrin lóbìnrin lọ́dọ̀ mi ò ó ti wà bó ṣe wà ní o obìnrin ìsíkọ̀tò obìnrin kò sí wàhálà kankan o assurance ojú mi náà ni ìpayọ ọlọ́gbà ní máa jẹ́ kí ẹ̀rì ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ obìnrin kọ́ kí lànà ìdí sọ nípa àròyìn obìnrin gidi ẹ̀lẹ́tì tó ti yẹn ìdá àmọ̀ obìnrin tẹ́fẹ́ tọkọ rẹ̀ bá ti ń pàṣẹ ń tẹ̀lé ni tóbìnrin bá ti ń dáṣẹ ọkọ̀ ilé ò máa dàrú wàtàsúrò ìdánádọ̀ nínú mọ́ṣíkílà ni obìnrin tí ò mara fún ṣe obìnrin tí ò níwà báwo nínú ọkọ ti fẹ́ dùn méjì lobìnrin fi máa ń dun ọkọ rẹ̀ nú ìdùnnú kó tún ara ṣe kẹwàá rẹ̀ máa jáde àti ìdùnnú ìwà yáàyì tóbìnrin bá yáàyì jù ní gbogbo àdúgbò kan tí ò tó bá ń mú ìyá tí ò lè ṣe dáadáa lọ́dọ̀ ìyá tí ò níwà sínú ọkọ rẹ̀ ó dùn tí ò lẹ́kọ̀ọ́ yáyì ó ti ní gbogbo àwọn èèyàn gidi lárúkọ rẹ̀ tán wàá ló ṣẹlẹ̀ àdúrà lọ níṣẹlẹ̀ èmi ò wá dé yín mọ́ o ìpayọ ọlọ́run ọba yẹn arábìnrin wàtà àfáàgbò òfin náà fi àwọn máìlì yóò sọ ìwọ ọlọ́run ọba lára ara rẹ̀ bákan náà àti dúkìá ọkọ rẹ̀ bákan náà nínú nǹkan míì tó jẹ́ pọ̀ lórí bó ní ṣéfùdó rẹ̀ alhudud ẹ jẹ́ a máa sọ ààlà tẹríta bá ti ń sọ ààlà ilé ò ní máa dàrú o mẹfẹlẹ kóbìnrin yarí pé ọkọ tó jẹ́ yìí pé ṣẹrí ọ̀tọ̀là ayé pé àbúṣe tó sì kàn nù ọ̀tọ̀là ayé ọ̀tọ̀ ní kóbìnrin dúró pé kò ní í ṣe é ṣe ṣe ṣe kóbìnrin dúró pé aláìkẹ́ sójú ayé òun ni ọkọ òun ti fẹ́yàwó mi tó kọjá àlẹ́ ẹni sátò ìsìláàmù yìí o kódà mọ́bìnrin ò lè sílẹ̀ yín tí mo yàn mí lẹ́nu iṣẹ́ mà obìnrin mi ó jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ọ̀fọ́ rẹ̀ ọkọ wa fẹ́yàwó mi ó wá dàárú ó wà lọ ṣèyàwó kẹta ń bò mi. bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gan-an àlùkò má rí mọ́ ẹ má jẹ́ ká kọjá àlà wa lọ́kùnrin àti lóbìnrin òmìn yàtọ̀ àdàfọ̀dúdà lọ́ fọ́pọ̀dé bọ́lá máa fẹ́ à. bẹ́ẹ̀ yóò bá kobìnrin lẹ̀ ó láàlà má kọjá àlà àṣẹ láàlà má kọjá àlà mẹ́fẹ̀lẹ́ níbi hajjatul islam hajj pé hajj àkọ́kọ́ tóbìnrin ọkọ̀ọ̀kọ́ ṣe bàbá rẹ̀ sanwó pé rahma èmi àti ńlọ hajj lọ́dún yìí tọkọ rẹ̀ lójú mọ́ lọ tó bá jẹ́ jọ́sùn islam mẹ́ta láàrin òtún rẹ̀ gbẹ̀dájì tán wáá dìmí à ń lọ wọ́n tó bá yẹ pé ìyàwó tèmi ní ọ̀wọ́ ò lè lọ àbá ìyàwó rẹ̀ rẹ̀ ó ti kọjá ìyàrá rẹ̀ ìwé hajjatul islam tóbìnrin bá fi ní mahram sẹ́wé à ń sọ obìnrin tó dáa náà sẹ́wé pé yóò gbà yọ̀ǹda yóò fọ́fẹ́ lóko ẹ̀bẹ̀ kọ́kọ́ wí àá wọ́n wà á kọ́ gbádé ànẹ́bí wọlé èmi ọkọ̀ fi ń strọ́bù lọ́wọ́ tẹ́rí alṣọ́dọ̀dù tẹ́rí fòdùdù yẹn pọ̀ lábẹ́ rẹ̀ náà ni pé tẹ́rí obìnrin àtọkùnrin náà bá jọ ń dawó pọ̀ máa ṣe nǹkan àìní fòdùdù ni mo lọ sádùúgbò kan ẹnìkan wá ń filé kan mi onílé yẹn wọn ti ti pa kí ló dé ọkọ àti ìyàwó tí wọn jọ kọ wọn jọ pawó pọ̀ kan ni bóòlù ọkọ àti ìyàwó ṣe máa ń pawó pọ̀ kan lẹ́yìn hifdul hudud èyí tí èyí ṣẹ̀tọ́ ọkùnrin kó má béèrè ẹ̀ èyí tí ò kì í ṣe ẹ̀tọ́ obìnrin kó má béèrè rẹ̀ bákan náà as-sulhu khayr as-sulhu khayr tẹ́gbẹ́gbẹ́ tó bá rí kó máa ṣẹlẹ̀ ẹnu ọlẹ́ èyí tó dáa jù òun náà ní kàyànjú ẹ̀ ẹjá máa pààyè lẹ̀ fàtúnṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá sọ fọ́nà al-Qur'ani pé was-sulhu khayr ẹ̀mọ̀ sọ ṣẹ́ ẹjẹ́ mo bí píríncípù ká mo bí kọ́ ìdà pé tó tó tó ní kó máa ṣẹlẹ̀ àti gbọ́ àní ẹjẹ́ ká ṣe àtúnṣe yóò wù mí ẹjẹ́ kí n kọ ọ̀rọ̀ àlìmọ́ mo fẹ́ ìdí kákan sí ní òye nípa nǹkan tí mo sọ ọlọ́ba ni wà á ṣòro hùn nàbẹ̀ màrú àwọn ìyàwó yín ẹ máa bá wọn gbé lọ́nà tó yá yìí fa ń kárí ìtumọ̀ òhun ni ọlọ́ba ni tí kórìíra bá wa dé tẹ́ bá ti rí nǹkan kan kórìíra lọ́dọ̀ wọn فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا إن كان لي لموي ما طلب فريس طلب فريسي نعم الصلح الخير torí tá a téèyàn bá rò pé o ti rí tán mo ti fọkọ ìyàwó kan ó ní ah ustaz mo ti rí iná mo ní kóòrò dẹjọ kó jẹ́ káwọn náà rẹ yọ kan sí kó jẹ́ káwọn náà rẹ yọ kan sí ṣé ìdí tá a bá rí ọkàn sí yẹn ìbò àṣírí wà ń bẹ̀ fún. bí wọ́n sọ orí tá a bá tẹ̀lé ọkàn yẹn sí gbogbo dọ́tà bá ń sọ àmàdọ́ ọlẹ́bí náà ni. tí o wá jẹ̀bi àbó jẹ̀bi ìyẹn dọ̀dọ̀ ọlọ́run pa. bẹ́ẹ̀ ní táwọn sọ́nà ni pé àpò farabalẹ̀ tó yóò máa jọ ẹnu mi pé ah ṣé wọ́n fẹ́ kàn ní àní àsọlọ xeyr àtúnṣe láàmà wò ọlọ́run bá nígbà míì nǹkan ní ẹ̀kọ́ rẹ̀ ọlọ́run bó forí sí lára ìyàwó anabi wa sallallahu alaihi wasallam anabi la yafraku mu'minu mu'mina in kariya mina khuluqa radiya mina akhar kí mùmínì kan kó má sọ pé di láéláé wọn gbá pẹ̀lú ìyàwó òun kó má túká pẹ̀lú ẹ̀ tó bá rí nǹkan kan tí ò tẹ́ lọ́rùn yóò rí nǹkan míì tó wù ú. sheikh alalama tó Sayyidi alayhi rahmatullah tẹ́lẹ̀ tí mo fún mi sábà kó ti tafsir Sayyidi ẹ jẹ́ kí n sọ díẹ̀ lẹ́nu ètò ìfún sábà kó tẹ̀ ni pé ó máa ń wù mí káwọ́ lọ́wọ́ máa ṣe kò jẹ́ pé ká mọ̀ wo àyà kan náà alukurani báyìí àfi ká wo ìtumọ̀ rẹ̀ á sàǹfààní tó pọ̀ á kọ ẹ̀kọ́ púpọ̀ dódó àyà pé wàá kì í sọ̀la ẹ wò rí hikma kan tafsirun qayyim wọ́n wá sàlàyé wọn ni yambagi lakum ayu al-azwaj ni ó tọ́ wọ́n èèyàn ọkọ̀ antum sifu zawjatikum ma'al karahati lahunna táwọn obìnrin tán bá níbi tán kù sí ẹ̀sùn mú wọn sọ́dọ̀ ẹ máa fẹ́ wọn pẹ̀lú ẹ̀ fa inna fi dhalika khayran kathira ọlọ́ọ̀bá lóore tó pọ̀ wà ń bẹ̀ min dhalika wọn nínú oore tó wà ń bẹ̀ imtisalu amrillah ìpa àṣẹ ọlọ́run má ọlọ́run ló ní ká ó lè àlejò ìṣe ẹ̀ tàbá pàṣẹ ọlọ́run má ọ̀rẹ́ wà ń bẹ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ومنها إجباره نفسه مع عدم محبته لها هنا نفكين يما تلا سعره إثني وطبي ما تلا سعرين مجاهدة النفس ومن أصلافنا الصالح sọmọ sọ pé tó bá fẹ́ fún yàn lọ́mọ fún ẹni tó jẹ́ olùpayọ̀ ọlọ́wọ́n bá wọn ní in ahabbaha akramaha tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò máa gbé gègègè yóò máa pálé wọn in abgadaha lam yazlimuha tí kòrìíra bá dé kò ní sàbùsẹ̀ ọkọ mi kò fi gbogbo ara láìpẹ́ ìyàwó má kò ní sàbùsẹ̀ yóò fi fi pamọ́ ó fẹ́ ṣe o wọ́n nínú orí tó wà ń bẹ̀ tí mujahadatu nafs ìjẹ̀mí ara ẹni lógún wà ń bẹ̀ wàtàkàlùkù bil akhlaq al àti ìwú wọmọlúàbí ìwà yáàyè wọ́n ní wàrúfẹ̀mẹ̀ anàlkàrọ̀ àtàtàzún mo ti rí mi rí ìgbà ní ìkórìíra gan máa lọ mo sọ̀rọ̀ yìí ní ìkàrẹ́ lánàá ẹnìkan ọ̀rọ̀ tí mo sọ yìí ti lé ní twenty years ọjọ́ tó kọ́kọ́ fẹ́yàwó rẹ̀ tó súnmọ́ ìkó ìyàwó ti dàbí ìgbà téèyàn lọ lé ga lójú rẹ̀ ìyàwó dàbí ìgbẹ́ lójú ẹ̀ máa pẹ̀ nìyẹn máa sọ̀rọ̀ fún un ìrọ̀lọ́wọ́n ọba kí dẹ̀ ni mo fi bá mọ̀síbà wallahu alam ó ní pé ọkùnrin yẹn ó tó dàgbọ́ yìí ó ti ní ìrírí àwọn obìnrin kan sẹ́yìn. Ìyẹn tó wá bá lọ́dọ̀ ìyàwó tó fẹ́ gẹ́gẹ́ ọ̀tọ̀ ní tí ń wò nígbà táṣọ ti bù àṣírí ìgbà tó délé àkíkọ ìyẹn tó ń retí wákè ó yàtọ̀ sí ó yàtọ̀ sí mọ̀tàbọ̀. Ṣé àfihàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀? jọmọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kéèyàn fi lè kó ìpayọ Ọlọ́run bá ní. níbo bọ́ sábẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó ó ní agbára ọ̀gẹ́ nígbà míì ọkọ àtìyàwó lè máa rojọ́ lọ́dún mẹ́ta àwọn àti ìsọ̀n tó ṣẹlẹ̀ o. bíkọ́ èmi kan wọ́n wù pé yẹ̀fun náà ìyàwó ọ̀sẹ̀ kan ohun tuntun máa kí ló ṣẹlẹ̀. ọwọ́ ni sheikh báyìí báyìí inú mo rò pé di báyìí báyìí ṣe rí báyìí báyìí wọn báyìí áá mo wá ka ẹ wàá sọ àǹtẹkọrọ mo ṣe yá mo ní wàá lọ ọlọ́run bá rẹ lè fi bá kà sí lọmọ lọmọ sọ pé nísìnyí mo sọ máa sọ fún ìyàwó ẹ tó bá ti ń pàdé mo ní dòyìnbó di lábáwọ ọ̀sán gan àbó lóyìnbó ọ̀sán gan mo sọ pé I love you I love you I love you. ó lè fọ́ni o ìgbà yẹn sì ni ìṣàkọ́bù bàyìí lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ìgbà yẹn sì ni ó jẹ́ àwọn sẹ́yìn tàbí ìjáàlú àwọn àwọn ọ̀sùn mo á kà ń bẹ̀ mo á kà ń bẹ̀ ní àwọn ìgbà yẹn pé àwọn lárúbá ibi tán láìpẹ́ kùrẹ́ìṣ ibi tán láìpẹ́ usman dé àwọn obìnrin ńlá bá gan máa ń kọ orin fún àwọn ọmọ wọn tán bá ń ké tán bá ń pàṣẹ bí yorùbá ti máa ń sọ pé òṣèbùkẹ́ wà rọ̀ náà حب قريش لعثمان ماني دوما تطيع وحبك والرحمن حب قريش لعثمان ماني فارق ماني فارق ماني فارق ما انتم دولة في أسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم موسع طبعا والله قدير طبعا من عمومي تقول الله بالكفاسين لعن طبعا àwa wàá dáàbò bá wọn dáàbò bá wọn lọ́bílẹ̀ ṣe rí oníkàlùkù wa náà nígbà àwọn ọmọ tá àjọ ní problem ẹja máa já wọn lórí ẹja máa fún wọn ní òwúrí ká máa fún wọn ní òwúrí ọ̀rẹ́ wa kan jọ kan ó bá wa rìn láwọn àsìkò kan tó bá tó wá rí ẹnìkan nínú wa ní ẹ̀dẹ́ ni ẹ lára ilé ẹ̀ bá ti bèrè àfàdé ìbẹ̀tì sínú rọ́fì ìkọ̀tì ó sàn pé àwọn ìyàwó lóko tó dáa tó kọ tó dáa wàá lè ṣẹlẹ̀ bọ̀rọ̀ fíyàn bá ń ṣe bẹ́ẹ̀ tó sì ní àmánà ọ̀rẹ́ wa ló bá délé kò mọ̀ pé habiba sí rọ̀fíkọ̀ sí kò mọ̀ pálà jẹ́ta fún ẹ ó bá dọ́rẹ̀ tàbí ìjàtí tàbí ìjàtí ìyàwó ni tí ò rẹ̀ yìí tí alẹ́ fi jẹ̀bá igbó nígbà tó wá dọ́dọ̀ ni mo ní bá ọ̀pọ̀ gbá ó dájú rẹ̀ tó tó dọ̀ nífì ìwọ́lò jẹ́ kí ní wọ́n ṣiṣẹ́ ó máa ń ṣiṣẹ́ ìwọ́lò dúró gba rẹ̀ ó padà balẹ̀ sí wọ́n sì àdó àdà dékèrè ẹkọ́ tó láta ara wọn yẹn láti bàbá pàjù wọ́n ní nígbà bí ọlọ́ba sùnmọ́ àtàlà máa ń fi ìwà dáadáa ni wọ́n ní wà rúbà máa ń sàrọ̀ àtàtà zòòrò ọ̀dọ́ wa tí mò ń sọ yẹn wàláwọ̀ mọ̀ yà léèdè ìyàwó yẹn ni ìyàwó tó jẹ́ ojú rẹ̀ nínú ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tó ní mẹ́rin ó ní ìyàwó mẹ́rin ìyàwó tàkọ́kọ́ ojú rẹ̀ lẹ́nu. tó bá gbẹ́ lómi tí ò ní láàká yẹn tó tó lè bẹ̀rẹ̀ bó ti ẹ̀ wá ní kílé jọ́ sí àná nítorí lọ́n ti mú lọ má fún alẹ́ sí máa. tó ọlọ́mọ fòrè sí bàbá mú sùúrù bákan náà wọ́n ní nígbà míì ọlọ́run bá máa jẹ́ kí ọmọ alálùbáríkà jáde lárùn ìbọnì tí ó jẹ́ yìí pé àrùn ẹlòmíín bẹ́ẹ̀ lẹ́bi tó tún àtìyàwó rẹ̀ ń jà nǹkan tẹ́lẹ̀ ni ẹ̀sà máa lọ wọn sì ṣeré ìtẹ́jọ́ náà ọmọ yóò sì tọ́mọ alálùbáríkà àsọ́nà òkáyà ọmọ dàrú tán ọmọ dàrú tán وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته na idan ka ku jazakumullahu khairan